sọ̀rọ̀ adífáfọ́kànbí tí sọmọye ọlọ́fin èyí tó fẹ̀yìntì mójú ẹkún sùn ráhùn ọmọ ẹbọ wọn ni ó wá ṣe wọn ni tó bá rúbọ tán kó lọ rèé bodidi èèyàn bọmọlẹ bàbá ẹ àá ti ṣerú èyí sí a kì í fi eku rúbọ eku ẹnìkan kì í fi ẹja rúbọ ẹja èèwọ̀ ni a ò gbọ́dọ̀ fi ẹyẹ rúbọ ẹyẹ a ò gbọ́dọ̀ fi ẹran rúbọ ẹran èèwọ̀ sì ni a ò gbọ́dọ̀ fi èèyàn rúbọ èèyàn báwo wá ni ti ọ̀kàn bí ọmọ yìí ọlọ́fin ti jẹ́ tí wọ́n ní kó lọ rèé fi ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn bọ́mọlẹ̀ bábá tiẹ̀ bó bá máa rúbọ náà bí ò ní rú láti fi èèyàn bọ́ gbogbo náà la máa rí ṣùgbọ́n àwa wo báwo ni ìmọ̀ràn táwọn awo fún ọ̀kàn bí ọmọ yìí ọlọ́fin wípé kó fi èèyàn bọ́ mọ́lẹ̀ bábá ẹ̀ bó ṣe wá di wípé òun ló máa sọ di ọlọ́mọ láyé pé ó tiẹ̀ wá dọlọ́mọ náà bí ò dọlọ́mọ náà ẹ jẹ́ kí gbogbo wa fẹ̀yìntì ká wá lọ sí ilé Ifẹ̀ ká wá lọ wo bí gbogbo ẹ ti ṣe ṣẹ. Olùwọ̀ lọ jẹ́ o ọ̀dọ̀ yìí ò ṣọ̀dàn agbéwò mi dàgbà Olùwọ̀ lọ jẹ́ o. òdògbò ni ó gbà olùwọ́. gbàjúre yèsí mi bá láfin wí o àyè ìwà máa la dìmú làìkejì òrìṣà mọ̀kọ́ láfin ọba lónìí ṣẹ́ṣẹ́ fún un. ìyájó ẹ. ọmọdé ò mọ náà. lè sábà bí àṣùgbọ́n gbogbo èrè tó ń sá. tọ̀ wá ń sáré àṣà láàgùn. ìyá wa kó má bàa ṣòro ni o àyọ̀ká ló bímọ inú wáyọ̀ fún mi. Ah, ẹlẹ́dàá mi ò mọ̀ ṣe o mo dúpẹ́ ọkùnrin ló bí àgbóbìn. ń rọbí lọ́wọ́ ni bóbìnrin ni òbí bọ́kùnrin ni tí ò tiẹ̀ mú. ìyẹn ah, ọmọ òde wò yìí sáá. Ah, ògùn tàbí ọkọ rẹ̀ ńkọ́. Ah, wọ́n wà lọ. ìbẹ̀ ah, eh, ń bẹ̀ ẹ̀bí sè bá pẹ́ ni àìpẹ́sẹ̀ oṣù ń bẹ̀. ẹlẹ́dàá mi ọjọ́ ìsorí ibú o báyìí là lọ àbí kí ìṣẹ̀lẹ̀ yọ̀ ọ̀tún. àgùntàn màṣàánú ló máa dúró ìlú òkú ọlọ́mọba sọmọbìnrin láyọ̀ nígbà ni wọ́n máa gbàgbọ́dé. lọ́dọ̀ yèyè àtòrú làyọ̀ká tí ń rọbí ìyá mi kò máa yé mi mọ́ ó ti sú mi. gbẹ́nu rẹ dákẹ́ kò yí ọmọ ògùntàdé òkèwé asọ́nilẹ́nu ọmọ sì ni ọ́ àtòrú ní ti ń rọbí ọmọ náà lé mi mọ́kàn. ṣé àsìkò tó o lò láti dé ìbáyìí ṣé ó tó ilé tó o lò tó o yọ̀dọ̀ mi tá a bá ní yóò yá lóòrò tó bá yá níbù ńkọ́ alákòóbá ni ọ́ àdójútì ni ọmọ ni ọ́ ìkà ọ́. ìyá mi ó sá mi nì ń sa òkìní kí ni ń sa lára rẹ ìgbà tó fi rìn láti ilé rẹ dé báyìí ọ̀tẹ ní ìyálé mi kọ́ sọ fún mi wípé ìyàwó rẹ ń rọbí ha ẹlẹ́dàá mi ṣàánú mi ṣàánú mi kẹ́ ń ọmọ ọmọ mi jó yóò ta ayọ̀. ogun tájẹ́ wo kí ọkú oríire ọkú ayọ̀ ńlá ìyá wa ìyá lóde ẹ̀wé ìwọ ọmọ elédùn ọba wa wò ó sí àṣẹ àṣẹ yèyé ọ̀sùn. kúkú pẹ́ fún yín. àṣẹ o. kẹ́kọ̀ọ́ bá fún yín wò. àṣẹ o. kò mọ ní dòkun mọ yín lọ́wọ́. àṣẹ mo dúpẹ́. ẹ kú oríire. o ṣe kù sẹ́. elédùà. ẹ̀sìn ò mọ tì lẹ́yìn. o. bọ́ba ti wá ń forókún ọ̀tún kúnlẹ̀ báyìí wọ́n mọ fi tòsì dìde lágbára elédùà ni. àṣẹ àṣẹ àṣẹ. òyà wà ní yàwá o. láṣẹ elédùmarè mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ. mo mọ̀ dúpẹ́ o. mo dúpẹ́ o ṣé. ọtún sẹ́yìn láàmì ṣé akọni àbábọ̀ ẹ tún ń béèrè akọlù gidi ọ̀hún. mi ah! mo láròlé. ìyá mi ẹ ṣe. ìyá wa ẹ kú oríire o. ó ṣe mo dúpẹ́ ó ti jẹ́ pọ̀ farabalẹ̀ tó wá wí mi. inú mi ló dùn dé ìyá wa. ogun tọ́jú ọkùnrin ni ọmọ mi dà ọmọ mi dà. Go. pé tí wọ́n gan sí dùn mí ni nígbà tó wá parí irun ọ̀wá ọ̀mọ̀ pọ́dọ̀ mi ló yẹ kó kọ́kọ́ wà kémi ọ̀kọ́kọ́ wo irun kí n fọwọ́ pa tán ìwọ lọ́fà ní tí o fẹ́ kí n fún ọ lówó mi nù. Ògúndépò mm, mm, mm. ẹ̀rù ń bà mí o. kí ni tún bọ̀ lẹ́rù kí ni sì ọ yẹ kẹ́rù ọ̀bọ̀ ọ̀hún. ẹ kú kalẹ̀ ó bàbá o. ẹ ǹlẹ́ ṣé o sì ti mẹ́rí ló kì í yan ọ̀rẹ́ ẹ̀sẹ̀ dúró ọkì dandan ni kí n kẹ́kọ̀ọ́ alábòsí náà gbogbo wọn. ń sẹ́nu òsì yín mẹ́mí lọ ó dàbí nǹkan kan dákunjàre ehm, wo bí mo ti sọ fún ọ tẹ́lẹ̀ ọmọ mo níyàwó mo láwọn ọmọ mo lè sọ pé mo bímọ mo bí àwọn àwọn ọmọ <laughs> tí mo sì mọ̀ pé lọ́lá àwọn tó nílẹ̀ ọmọ tiẹ̀ náà yóò darapọ̀ mọ́ wọn. àṣẹ o. Ehm, tí mo wá sọ fún ọ nísìnyí pé wọ́n mọ̀ bẹ̀rù ẹnìkan kan ẹ ọ ní ẹni tá à ń bá nájà ó lè yàn án wò. ìyá yín lẹ́wà. kí ló ṣẹlẹ̀. tèmi rò wípé ẹ̀yin wà lóko. aago mélòó kí ni wọ́n mọ̀ dúró lóko dìbò yìí ọ̀dà náà kí ni mò ń wò yìí ẹ̀ ń ta géńbì báyìí <laughs> mo bí ọ ṣé kò sọ fún yín pé ilé ti kún ni. ó sọ fún mi ṣe bí méjì péré náà ni. wọ́n náà ń bọ̀ ábí ìbíkúnlé ọ̀dà náà wo ẹnu rẹ yóò gùn ìyá parun rẹ bí mo sọ bẹ́ẹ̀ fún un. <laughs> àánú rẹ ṣe mí ọkọ. sórí ẹlẹ́tẹ̀ẹ́ tó tó láyé yóò sí kò yọ nísìn ṣé ibi tèmi àti làbàkẹ́ wáyìí ọmọ pé mo sá fún ọ tó ṣé bí jẹ́yẹ̀wò rẹ̀ àbí káàtì ẹ̀ wá pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ìwọ wá ń lanu orí rẹ sọ wípé ẹ ṣé wọn sọ pé létí kún iléèwé rẹ ò ní kún ọmọ yìí ọmọ tí mo sọ fún ọ pé wọ́n bì ṣé gbogbo ọmọ tí wọ́n bì ṣé wọ́n nìkan lọ́wọ́ dàbí sọ fún mi ṣé wọ́n nìkan lọ́wọ́ dàbí. baálé mi ṣé bí àwa méjì náà ni tẹ́ a bímọ rẹpẹtẹ ṣáà sọ fún yín pé ó ti sú wa ni. ṣé mo ti ní ìyàwó tó kábíyèsí ni àbọ̀ ọmọ yìí tí kábíyèsí wá fẹ́ ni ẹ kí wàá lọ́ọ́ fẹjọ́ wèrè ṣé ìwọ lọ́mọ sọ fún mi ìyàwó tí ń fẹ́. ìyáálé mi ẹ ṣe sùúrù nǹkan tó dò kì í ṣe fẹ́ nìkan. Ah, ah, àtúbọ̀ ọmọ kékeré bó ti lọ́pọlọ. Ah. ọ̀dà náà n ò lọ fẹjọ́ rẹ̀ sùn yá mi. wá ní ọgọ wẹ́wẹ́ dákun wàá gba bí kò mọ̀ lọ́lé. ẹ má fàṣọ yìí. kí ló ṣẹlẹ̀ mi kọ́ mọ́ra ni. jábí kọ́kọ́kọ́. bẹ́ẹ̀ ni lẹ́yìn lè dákun jèrè mọ́ bínú mọ́ bínú wọn lè lù ọ́. ẹrù sàn bẹ mi o ah, eh, olóńlaná lójú tó ń laná lẹ́nu yìí. wọn bẹ̀rù sáwọn eléyìí eh, bó ti laná lójú laná lẹ́nu tí mo fi fẹ́ ti bí n lè <laughs> kò sí nǹkan kan máa ń ranjú lásán nìkan ní kankan bó ti wá kì í sáàjẹ kì í soso mm-hmm. kò gbẹ́yẹ kankan máa ń ranjú ni mọ́ bínú sọ́gbọ́ mọ́ mm-hmm. bínú jẹ́wọ́ yá kò ní rẹ lómi tó tún lè lọ pé èèyàn mi wà. Ah, ah. àlejò ni mo gbà yìí o. mi mo lè lọ mo ti wá gbogbo àgbàlá yín mo ti tún wò rí. Eh, ò sì bó o ní aya mi ojú ò ní tí ọ kí ló dé. Ah, tẹ́ntì ẹ̀ wọlé. ẹ má ìwọlé ẹ má ìwọlé ẹ má wọlé ìyá wa ẹ dákun ẹ dákun ẹ má wọlé ogun àṣe nǹkan àṣe nǹkan yìí náà ni. àṣe nǹkan àṣe ẹ ẹ sábà ń bẹ baálé mi kó má kẹrù mi bóde. ó fẹ́ dẹrù ẹ síta. n ò fẹ́ kí gbogbo àwọn tó wà ládùúgbò kan mọ ohun tá a ṣe ti ilé jóná. ó dá idán kí n sáré pààrọ̀ aṣọ. ẹ ẹ wẹ́wẹ́ ìyàwó ẹ dákun ẹ dákun ẹ má pààrọ̀ aṣọ ẹ dákun. tó lè bá òun ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ẹ̀sìn mi débi ẹ bá ń bẹ kó gbẹ́ bẹ́ẹ̀ kó má mi mo wọ́n bẹ̀ mí lẹ́bi òsì o wọ́n bẹ̀ mí lẹ́bi òsì kankan á láti jọ́ táláyé ti dáyé èmi ọ̀gbọ́rí wípé obìnrin ni mò ń pàṣẹ èmi ò sí lè gbàgbàkúgbà torí pé bàbá tó bí mi lọ́mọ gan kan gbárù rẹ̀ fún ìyá mi bàbá mi àti ìyá mi ojú mi báyìí náà ni wọ́n sì jọ ń gbé pọ̀ ìyá mi ò ṣerú ẹ̀ fún bá mi rí obìnrin kan ní ọ̀rọ̀ àmọ́ ṣètò inú ilé mi fún mi báyìí ní ṣiṣe àsìkò kan lè mọ gbọ́dọ̀ jẹun àsìkò kan ní wọn gbọ́dọ̀ jẹun níbo lọ ti ń bọ̀ tí ó ń jábọ̀ kọ́ lé pọ́nú lè mọ́ yóò lọ lílọ lílọ ń tọ́ lọ ọ lọ náà ìyá mi. ògúndẹ́pọ̀. ìyá mi ẹ káàbọ̀. àṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí sọ kí ló dé kí ló ṣe fún ẹ. ìwọ ọ̀rẹ́ ìgbéyà mi lẹ́yìn ṣé yẹ kọ́ ọ̀rẹ́ ìgbéyà mi náà àbí kọ́ gbàbẹ̀ kọ́ tàtà rédé lẹ́yìn kọ́ ọmọ lọ kí mọ̀ rí ọmọ láyé tá yóò fi parẹ́. àní ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ ah, ògúndẹ́pọ̀ ó sì mọ̀ pé ọmọbìnrin yìí afẹ́ ní ṣúlákà ni kí ni bá wa ṣe fún ọ tó bùnmi gbọ́. ẹ ṣe ìyá mi ibi tẹ́ ti mú un gan-an lèmi náà ti bẹ̀rẹ̀ níṣu lọ́kà la fẹ́ kí ní burúkú jàtijàti ṣé nígbà tí ó wá wọlé wa kò mọṣẹ́ tó ń gbà kò mọ tí iṣẹ́ tí ọwá tọ́tọ́ yẹ kí obìnrin wá ṣe ń lé ọkọ. kí ló ṣe fún ẹ gan nọ́ńbẹ fún mi. ní ìta yìí ò ṣeré fún bàá mi kóbìnrin kan wá mọ yọwọ́ púpọ̀ òun ó ṣe fẹ́ mi ìyàwó mi ni ó sọ fún mi pé bí n bá sọ fún pé kinní ọ̀yá o ó lè sọ fún mi pé ah, lọ́sàn-án gan ó lè sọ fún mi pé rọ̀lẹ́ ti rọ̀ jù eégún ètè kọ́kọ́ mọ̀ ẹ wò nígbà mi ìwà ìbímọ fọ́kàn yóò nínú rùn èyí tó wá ṣe paríbakú rẹ̀ tí wàá múnú bí mi ju òru àná tí mo fọ́kàn báyìí tẹ́ bá rí wọ́n ti fi ìbínú gbé ọwọ́ báyìí gògóńgò mi lọ́gbẹ̀sẹ̀ sí tù yóò pa mí dànù torí kí ni. Ah, Adùnní ṣé lóòótọ́ lọ̀rọ̀ tọkọ ẹ sọ fún mi ẹjọ́ ọ̀tọ̀ ló sì wá rò fún mi o bóun ló wá ṣe rojọ́ bẹ́rìbẹ́rì fún mi báwọn nígbà tí ọkọ ẹ ń pè ẹ́ ó ti wá yé mi àṣewu tó ń ṣe lọ́jọ́ kìíní tọkọ ẹ lọ fi fẹ́ yàwó kejì nù nígbà tọkọ ẹ ń pè é wípé ó ti yá tó o ní rárá tó ń lera tó o tún gbá nígbò má pa fún mi dúró ná ọmọ mélòó lo bí. mẹ́rin. ọmọ ogún ló máa bí fún mi èwo ni ẹ. ṣebí wa náà mọ̀ pé ojú kan ẹ̀pà ojú kan èrè ni lọ́dọ̀ mi ṣèbí mo wí fún ọjọ́ kìíní pẹ̀tọ́ ó máa bí sí láàdẹ̀ mi ó máa rẹ̀ sí ni. ó tiẹ̀ tún wá ṣe gègé lórí gègé ó ní kémi ọ̀rọ̀ rẹ̀ mọ́ bá ìyàwó kékeré ìyàwó kékeré gbọ́ bá ti pín náà ó ti pín náà nu wọn lè wá bá ọ mọ́. ọ mọ̀ pé tó o bá kàn tó lóun tọkọ ẹ mọ́ ìwọ tó gbé ẹgún báyìí ah! àwọn ọ̀rẹ́ ọkọ ẹ tó ò lérò àwọn oyin ni wọ́n máa sá tẹ̀lé. ìyá mi ẹwẹ́ tí ń bọ́ ilé ìròjọ́ jẹjọ́ mọ́ ọ lọ lásìkò. iná kò lè lọ́ọ̀bì kan. mẹ́rin ní ìfirọ́pò rẹ̀ mẹ́rin. àkọ́bí àṣà ògúndẹ́kọ̀. ìyá mi mọ̀ jẹ́. ó jọ bàbá rẹ ni. ẹ ṣe. àbí kó o máa bí sí kó o máa rẹ̀ sí ni. ọ̀tàn o. kò ètò kódà mo fọwọ́ sọ̀yà méjì ìtò bẹ́ẹ̀ ìgbọ̀n ìtò bẹ́ẹ̀ ni o. Ah, ah. kò ètò o yàmẹ̀ǹde. mo fi ọlá bàbá rẹ mo fi bẹ̀ dákun fi ilẹ̀ má jẹ. nígbà tá inú tún wá fọ gbogbo ẹ ẹni pé bí wọn bá kó nísìnyí àwọn tí wọn ti mọ pé kò sí nǹkan kan wọn mọ kò sí lóòótọ́ wọn pa sí báyìí. Hmm. ọlá yín ló jẹ o. yóò da ọlá yín ló jẹ o. àkànbí ọ̀dà mi. ẹ mọ̀ wípé e, èmi ò gba ẹ mọ̀ Ibrahim pé ìwé ìgbàlú ẹ. mo mọ̀. ìyáálé rẹ̀ bíi méjì mo ti lé dànù tẹ́yìn náà mọ́ o. àpò ah, mọ àwọn méjì yìí gò tó gọlé. Eh, olùwọ́ nígbà tí ìṣe pé kí ní ìtòbi ti tẹ́lẹ̀ lọ. ìyàwó olùwọ́ nso a. méjì ni ìyá wa. méjì ìwọ náà bí mẹ́wàá fún mi. ìyá wa. mẹ́wàá ni. mẹ́wàá àbí mẹ́rin. àní mẹ́wàá mẹ́wàá ojúkọ ẹ̀pà ojúkọ èrè kò sú mi. ẹ̀yìn mi gbagba ṣèbí má gbà àwọn ọmọ yín kù tọkọ yín bá pè yín báyìí ìwọ òòyà àmọ̀ bọ́n ṣe ń ṣe pẹ́pẹ́ fún ọkọ ẹ tó pè é ṣe bá ọkọ àti tẹ̀kẹ̀ á wá sọ́dọ̀ ojú òní tì yín. níbi mẹ́wàá bí n bá bí mẹ́wàá ẹ̀jọ̀ mélòó ni ìyáálé mi òbí yóò bò gún kò ti dà báwọn kò sí wàhálà. àbí èsì olúwa mi olúwa mi ṣé ẹ gbàgbé àsìkà ọdún ìjẹsù ó mà ti wọlé dé tán àwọn àgbàsìpọ̀ wọn ní àtòkèrè báyìí ni olójú jíjì ti mẹkún sùn ẹyìn olúwa mi èmi ò bá ní ká ránṣẹ́ sí àwọn abúlé tó kù tí wọ́n máa ń bá wa sọdún ìjẹsù kí wọ́n lè gbáradì kó má bà wọn lábàdì àbí bò ní olúwa mi ò ní mo ní pàkíyèsí. ọ̀tún ẹyìn àsìpà. o jẹun kí ẹ lẹ́yìn hmm. ah, kábíyèsí. o ti ṣàrò ògùn yàgbá yìí nbẹ lọ́nà ọjà wòye. ọjà kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká múra sílẹ̀ dáadáa kọ́dún tá a fẹ́ ṣe yìí kó lè dùn ju tèṣí lọ hmm. elédùn ọ̀nà ìdójú wa o. àṣẹ àṣẹ àṣẹ ìjà kan bá wí ọbìmọ àyìn ah. kẹwọ ojoojoojo. Eh? Eh? ìyálóde. kẹwọ ah. bá wí ọbìmọ àyìn kẹwọ yọyọyọ. ìyálóde. orí ya olùyà omi lọ́mọ ọ̀mọ́ nígbà ọmọ òwú o. àṣẹ àṣẹ ọ̀lẹ́gbà. kábíyèsí mo bímọ o. ayọ̀ ọmọdé kí. mo bímọ ọkùnrin làǹtí làǹtí mo bí ọba yọ. àdúpẹ́ àdúpẹ́ ìyálòde òkú oríire ọlọ́run òun ọlọ́run ọ̀dà sí. ẹsẹ̀ mo dúpẹ́ o. ìyálòde. kábíyèsí o. ẹ̀yin náà tó bímọ nù. bẹ́ẹ̀ ni kábíyèsí. ọlọ́run ó wò ó. àṣẹ o. lọ́ọ́ kàkún wa o. àṣẹ ẹ lè ṣe kò ní nira o ọkùnrin làǹtí làǹtí lẹ pé àbí o ọlọ́run wọ lẹ́yìn tó fún báyìí kò ní gbàgbé àwa náà o ọlọ́run ní gbàgbé wa o. ìyálóde ìgbà wo la máa wá dáwọ̀ báyìí. pẹ̀sẹ̀ ni o pẹ̀sẹ̀ ah. pẹ̀sẹ̀ ni kèèpẹ́ jù láti jẹta. ìyá òde pèsè wọn mọ ọ̀ràn sẹsì. ẹ rí ẹ ṣé mo ṣe bí ọ̀rọ̀ iṣu ọdún iṣu tuntun tá à ń sọ ẹ rí ẹ torí ẹ ní líkò ṣiṣẹ́ ń káàkiri. bẹ́ẹ̀ni. àwọn géńdé tí mo ní wọn sán àwọn ọ̀nà tó wọnú ìlú ní ẹ mójútó báyìí o. torí ká tó ṣòṣà àmọ́ sóṣà o ìyálòde ìwọ ọmọ rẹ o ọpọlọ mm. yóò wọlé ẹni tó ti ní mm. yóò ṣe fẹ́ni tí ò ní o owó ẹ lè máa ṣe kò ní nira o ilédùà mm. tó orínú o owó ọ̀nà owó. àbíyèsí ah, olúwa ni o àbíyèsí olúwa ni o. kábíyèsí. èwo ni àdúrà ní ìgbà náà.

wọ́n sì ní bí yóò bá nídìí obìnrin yìí jẹ́ kúmólú ìyá wa ẹ ní sùúrù ni o ẹ̀yin onísùúrù lélẹ́dùmarè wà. olórí ó ìyá wa. ẹ ṣe mo dúpẹ́ bí n bá ní n ò ní sùúrù kí ni mo fẹ́ gbà bẹ́ẹ̀ yóò bá gba kádàrà yóò gbà kodo ẹ wò èkúté ilé hmm. kò rẹ́ni fẹ́ gbé ológì ní sùn hmm. àfi kó gba kámú ṣé mo dúpẹ́ o. ìyá wa ẹ àwọn baba náà ń kọ́ láàfin. ọkọ mi olówó orí ibi ń bẹ láàfin tí ń forí tòlótòló géyán àtọ́bi òsì. <laughs> olórí àgbà o ẹ ń gbèsè ti ṣe tọ́lọ́jà báyìí ń bò lọ́wọ́ dà. a ti ṣe tọ́nù à ń relé dùn. ilé ń bo lẹ́ẹ̀kan ṣoṣo tẹ́ ẹ wá sílùú wa yìí mo ní wá bá yí lọ́jà kí n mú yín àfin kẹ́ẹ̀rẹ́ gbádùn sí mi lọ́rùn tílẹ̀ ọ̀la ó fi mọ́ ni tẹ́sí mọ́ lọ. olórí ìfẹ́ wa elédùà ò ní ìbàjẹ́ n ò dágbére ohun tó ṣẹlẹ̀ ni pé ọjà tó bọ̀ lọ́rùn ń dọ̀dọ̀ yín kẹ́ẹ̀ bá ń wí fún bàbá ẹ ṣeun táyọ̀ lẹ́gùn lẹ̀ ó dáa o ìyá wa. ǹlẹ́ o arábìnrin èyí ti jẹ́ tán orí báyìí tán ọwá rẹ̀ rù tó pọ̀ tó yìí. àtàṣe. wo ìwọ wàá gbẹrù yìí lọ́wọ́ ẹ̀ arábìnrin àfọ̀nrẹ́ ògbókó tó wọ̀ ọ́ sọ̀ láyọ̀ omi ò ní pọ̀ jù ẹ̀jẹ̀ ò ní pọ̀ jù kò sì ní ṣaláì tó mọ́ rọra o mọ́ rẹ̀ rù tó tó ìmọ̀ délẹ̀ délẹ̀ délẹ̀ mo yàn dá. elédò ọba yìí ṣe. àṣẹ. ẹ ní dáàmú. àṣẹ. ẹ sì mo dúpẹ́. ó yà yà ní ndé ndé tẹ́lẹ̀dùn àwọn fi sọ̀ láyọ̀ mọ́rẹ̀rù tó tó ìmọ̀ o tọ́ fi sọ̀ láyọ̀ mọ́rẹ̀rù tó tó ìmọ̀ gbọ́ wò kọ́ ọba rù délé kó sì wá bá wa ń lé ṣọ́ ẹ mọ̀ ká mo kọ́ la fi mo là kún ọba lónìí ṣẹ́ṣẹ́ fún un. àmì àmì mi ojo wa si mọ mú mẹ. ìyá ìyá di, ìyá lòdì. àpò ah, ah. àpérò ah, ẹ̀yin olóye àjọ òtú o. ẹni máa tu òní wọ̀nyí. kábíyèsí olówó orí mi àbọ̀ rẹ o. àbọ̀ owó àbọ̀ ọmọ lọ bá bọ̀ ó rí jẹ ó rí mu ó rí ná ó rí lò àníkún àníṣẹ́gun ti pèrè gún ẹ̀ka bọ́ọ̀lù ọjà. ẹ amọ̀ ń dúpẹ́ a máa dúpẹ́ ni àní dáràn. ìyá wa bó o lọjà. a mọ̀ ń dúpẹ́ kélédùn àsámọ̀ ṣe wá látàpàtẹ́mátà. àṣẹ o àṣẹ o àbí ní ọ̀rọ̀. kábíyèsí tó jèrè ẹ kú ẹ̀tọ́ ọ̀lù agbárí ẹ lè mọ̀ ṣe agbára yín ó sì mọ̀ àṣẹ bẹ́ẹ̀ o àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. èrò ń kẹ́. mo jẹ́ kábíyèsí o kábíyèsí o kábíyèsí kó lórí wọlé kó lè gún yan ló. dákun bomi sára o kó o sí o. tó ó ti tó ó ti tó. bó ló ti ṣẹlẹ̀. bàtí bí lulu bàbá àdéhùn là ń ṣiṣẹ́ láàrin oko ṣé bíjìlì ló bẹ̀rẹ̀ sí jà lóko tó ń jà sọ́tún jà sósì bí kì í ṣe ya bó ṣe ya lulẹ̀ nìyẹn tó pọ̀ dídì yẹn dáìrò ti gbẹ́mí mi àbólóyè o má ṣe rí mi. àwa náà rí bẹ́ẹ̀ a rí pé àkókò ti kọ́ lẹ́yìn ọmọkùnrin ẹ wá wo sùúrù láàmú o bẹ́ẹ̀gùn bá gún ni lọ́wọ́ hmm. ó gún ni lẹ́sẹ̀ sùúrù láàmú bí bẹ́ẹ̀ kọ́ oró a máa pẹ́ lára ẹni ẹ wá wo pẹ̀lẹ́ báyìí la fi pàmùkùrù pẹ̀lẹ́ a fi àwọn ará mọ́lọ́gùn ní dákòkò lu ẹ wá mú sùúrù o sùúrù lẹ́nu. ẹ ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa elédùn ò ní já rírú ẹ̀ mọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pátápátá la máa fi ti kábíyèsí tó báyìí ẹ wá gbé kẹ máa wá gbé lọ ẹ̀yin náà ẹ mọ àṣà lu wa pé ọba kan kì í rókù ẹ máa wá lọ ẹ máa gbé lọ bàbá gbogbo ẹ pátá ọmọ yìí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ah. ẹ máa lọ lẹ́jẹ́ ni o ẹ má ṣèjàgbọ́n o. odoro odoro odoro odoro ìkúdoro ìkúdoro. ẹ ẹ àbùsọ̀ máa tẹ̀lé wọn. wo ìyá yéṣu kú mọ́ ẹ pẹ̀lẹ́ ìyá adáìró ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún mọ́ ẹ má bara jẹ́ ẹ wo ikú dáìró kò sẹ́ni tó dùn mọ́ nù. bẹ́ẹ̀ni. àgàrà ńlá sì ni ikú dáìró dá wa nù. bẹ́ẹ̀ni ọ̀sán mi ti kolobo ẹ̀rí mi. ẹ̀yìn kábíyèsí ni a kì í. ká ṣe yín pẹ̀lẹ́ àbíbò ní ìyálóde. bẹ́ẹ̀ni. ẹ wọn ní ẹkú àtẹmọ́ra ẹ wá wo ẹkú tẹ̀sùn yìí ó léwu ká sunkún látò nídọ̀la òkú tó ti ní kó jí àbí ẹ wá ẹ wá obìnrin dáìró pẹ̀lẹ́ ìyá ẹ̀yin náà tún máa sunkún mọ́ bẹ́ẹ̀ bá ń sunkún òun náà tún máa sunkún ni. bẹ́yàn kan bá wá ní ikú dáìró ẹ dùn yín o ẹni kò náà mu tiẹ̀ kọ́ dùn pa kó wá rí bí ó ti rí lára. bẹ́ẹ̀ bá lọ sunkún ní tí ó ti bàjẹ́ má wàá fi ba ní tí ó ti bàjẹ́ jẹ́ tóró léwu ẹ mú mọ́ra pẹ̀lẹ́. ọ̀tún àpò hm? àtótónu ẹ kú ọ̀rọ̀ o ìyá ẹ àtẹ̀mọ́ra ẹ ǹlẹ́ o ìyàwó ǹlẹ́ lẹ́ ẹ̀yin ẹbí hmm. akínyìn o kábíyèsí lù yìí lọ́gọ̀ọ́ ẹnu ó ní ẹ pẹ̀lẹ́ àmọ́ ṣá òkú kúkú ń sunkún òkú náà ni bá a kaṣọ lérí ń sunkún ara wọn hmm. bá a ro dídùn fọ á ọ̀rá dé egun hmm. àmọ́ ṣá gbogbo wa báyìí ni pé àwọn tó kù elédùn ó gbàgbé rẹ̀ sí ọlọ́run wọ ìyàwó ikú ò ní pọ ọmọ rẹ ẹ jèrè wọn ẹyẹ bí ẹ kú àtẹ̀mọ́ra ẹ̀ lẹ́ o ìlú èyí ò sì ní í ṣẹlẹ̀ lé kó wá mọ́. àṣẹ àṣẹ ẹ ṣeun ẹ̀yin olóyè mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní fi irú ẹ̀ gbà ẹ bá ń kí kábíyèsí pé wọ́n kú béèrè ẹ ṣeun mo dúpẹ́ ṣe bí náà ọmọ lójú omi kí àwọn ará fẹ́ ṣe sí i àní ṣe nǹkan kan sí i. <laughs> ọ̀dọ́ náà ọ̀rẹ́ ọ̀rẹ́ o ọ̀rẹ́ ọ̀rẹ́ o. èyí náà má tún bara jẹ́ o bẹ́ẹ̀ bá ń bara jẹ́ kí ni kíyàwó rẹ̀ ṣe. ń bara jẹ́. Ah. àbí wo ni. wọ́n ṣe wọn bá wa kí wọn. a ti ṣe yín ẹ má ṣe yọnu ẹ̀yin obìnrin gbà owó kò gbà á kágbélé ìfún. náà fi tọ́jú àwọn ọmọ rẹ Obi. tọ́jú àwọn ọgbà òbí hmm, tọ́jú àwọn ọmọ rẹ. wá wò ó kọ́ wa ṣara gírí kábíyèsí ní ká ti dá ọ lójú pé lẹ́yìn ikú dá irọ́ kò sí ìyà kan tí ó jẹ tó sì dá wọn rẹ kó fọkàn balẹ̀ kò sí gbogbo tó o bá ń fẹ́ máa bèèrè lọ́wọ́ kábíyèsí ọ̀nà wọn máa fún ọ ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹlẹ ẹ ẹ bá bí wọn. àríyàn. bàbá kí ni mo ṣeun kò ah, sí ẹ ṣeun o ẹ pẹ̀lẹ́ o ẹ ṣe òkú èmi Oyèrónkẹ́ ọmọ ọlá hmm. mo wá ń fi ọwọ́ osùn ń nu ògiri gbígbẹ mo wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa irú ayé wo ni mo wá yìí níjọ́ mẹ́rin mẹ́rin lọ́kọ́ wọlé tọ̀ kọ̀lá kókó kọ̀ọ̀kan lọ. òyèrò nkẹ́ òyèrò ẹ̀ tí o tún bẹ̀rẹ̀. ṣé o fẹ́ gbọ́njẹ lẹ́dùn àlọ́ ni o fẹ́ gbọ́njẹ lẹ́dùn àlọ́. ọ̀dà. kábíyèsí ẹ̀yin náà wò ó kóbìn ó wọlé ọkọ láì mọyì ọdún kó wá mọ́ fọwọ́ òsùnà gírí gbígbẹ mo wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò tiẹ̀ nípa kankan kábíyèsí mo ṣe kankan mọ́ ìyọ̀ǹda mi. òkú lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ rẹ tọ̀ ẹ̀tọ́ rẹ tó rí báyé bá péjú tán tẹ̀lú tọmọ ní máa ń ṣọ̀rẹ́ ẹni tí wọ́n máa wà ní àmọ́ tá bàbá pẹ̀yìn dà àmẹ́ni àṣẹ àmẹ́ni àṣẹ gan àbí ṣe bá sábà ní tá a ṣẹ̀ náà látò mọ irúpẹ̀ tá a ṣe lójú hmm? àmọ́wò mi ràn lójú àmọ́wò mi ràn gbogbo ìyàwó tó o ṣe fún mi pátápátá gbogbo wọn mọ fẹ́ ní sílọ́kà ìwà àgbọ̀ kí wàá ní láríjà gangan gangan gangan ẹ̀ṣẹ̀ mi tí tèmi wá yàtọ̀ nínú tàwọn ọkùnrin yòókù ó kúkú bímọ ó bímọ a fi gbàgbọ́ gbé ni o ó lè tiẹ̀ ṣe. kábíyèsí hmm? ẹ̀fẹ́lẹ́dùn alẹ̀ mo ṣe kankan mọ́ ah, ẹ wò ẹ mọ́ lọ báwọn tó kù mí mo ṣe wọ́n. ọ̀tọ̀ ọ̀tọ̀ kò ronú bẹ́ẹ̀ ọ̀tọ̀ kò ronú bẹ́ẹ̀ àmọ́ ẹ̀dá àwọn ẹ̀dá ọmọ rí ti ẹlẹ́yà níbo la fi tẹ elédùà sí i hmm? elédùà ò ní díjú sí ọ yóò dá ọ lóhùn dákun àmì kan tàgbà dákun ní sùúrù ó ti sú mi ẹ yẹbu dákun ní sùúrù ní sùúrù má jẹ́ oṣù ọ kì í ṣe pé kò sú èmi gan wọn náà wíwọ ọmọ àti àgbọn mi kótó àgbọn mi kótó omi ti rí ẹ̀ tán báyìí. mo ṣe tọ̀sán ìfẹ́. ó ṣe ó ṣe dákun dákun ó ṣe tọ̀sán náà ṣe ní ṣe sọ́hún ṣe jágbó ṣe gbégbé gbégbé ṣe fún ìjà rẹ̀ wọ́n kí ló wọ́n ṣe báyìí sí. kí kókó kí kókó kábíyèsí ìwọ gbà mí gò mí ìwọ bímọ ìwọ bímọ hmm? ikú ṣe pé ó tẹ̀mí náà lọ́rùn bẹ́ẹ̀ àmọ́ sá gbogbo tí ọlọ́run bá dà síyàn lágbára lè yan ọmọ elédùn ọ̀wá bá ń pẹ̀tù sọmọbìnrin inú èṣù ọmọ ní dènà wà dákun ó yá ó yá já pápá. gbàjúre yètí mi bá láfin wí o. àyè. ìwà máa la dìmúlà èkejì òrìṣà. mọ̀kọ́ láfin mo là kún ọba lónìí ṣẹ́ṣẹ́ fún un. báwọn ó dé tẹ́ ẹ pè mí èmi ní ń fòórọ̀ ọ sí inú ní ò lè jó. àwo hmm? àwo mi kò sí bó ṣe tọ́mọ́ bó ti gbà là ń ṣe ní ìsìn kò sí bó ṣe tọ́mọ́ òun ò ní ṣe é sọ́n fìtílà àbí bójú bá mọ́ ọ̀rọ̀ ọmọ tá a ti ń rún lẹ́nu látijọ́ yìí náà ni kọ́ lóun yọ̀ǹda fẹ́mi náà náà látúndádé ní ìsìn àbí ń kákùnrin ẹ gbà mí ẹ ní kákùnrin. Ah, mo bá kú ní ìsìn tí ò sì sí nǹkan kan ọ̀nà tí mo fi nígbà kákùnrin dà. tó dà. elédùn ò sì yan bẹ́ẹ̀ fún mi ẹ bá ń bà wọ́n lẹ̀ léèrè. kábíyèsí gbọ́dọ̀ bá rú yín lójú àtọmọ abilẹ̀ léèrè. bẹ́ẹ̀ ni. Hmm, ẹ gbà ẹ bá fani gbólú. Ah. kẹ́ mo kẹ́ lè kẹ́lẹ́ yín. fá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò túnràn sí àtòjẹ tó tà ọkùnrin kúkúrú òkè ìgbẹ́tì ọ̀run òkè ìbà ó ọ̀run odò ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ọ̀dẹ̀mọ̀dẹ́mọ kẹ̀tí alẹ́nu mọ́fọ̀n pàkìtì àgbò wọ́n gbé àmì báyìí o ọgbọ́n tí kábíyèsí wí o ìwọ la ọ̀gbẹ̀rẹ̀ làwa sí o. kábíyèsí fa ní ẹ máa yọ̀ <laughs> ìfálẹ̀ bímọ hmm. ó ní ọ̀gẹ̀dẹ̀ kan ìgbódò kó yàgàn ọmọ wẹ́ẹ́rẹ́ nílé aládì hmm. kábíyèsí ìfálẹ̀ wa ní lọ bí ejò tó kọjá lérí àpáta tí ò ní pa hmm. ìpalẹ̀ ẹ̀ nẹ̀pa owó ẹ̀ nẹ̀pa ọmọ ọkùnrin àbírú obìnrin àbíyè kábíyèsí. ká ló sọ bẹ́ẹ̀ yẹn ọmọ. bàbá ẹ káàbọ̀ ẹ kún rìn ẹ jẹ́ ń gbẹ́dùn lẹ́nu yín kí n fi lági ifá ìjì ògbèrè èjèèjì mm. ni mo gbé wọn gbọ́ mẹ́nìkan adábọ́jọ́ ọ̀rọ̀ ti lé ìsàlẹ̀ àbàtà tí láre kan ní ọmọ ní bíbí wọ́n gbọ́ ọmọ àgbẹ̀ o àyàgbọ̀ ìdíìdígì rẹ̀rùn ọmọ bá bàbọ̀ mi sórí abálẹ̀ wá ire gbogbo kàṣà mi ire. ẹ wo lé ẹ ọmọ o ẹ wo lé ọmọ àìbálé ayo láìkú ẹ wọlé lé ẹ ọmọ kábíyèsí. ifá ìtú tẹ̀síwájú òsálé yín gangan ó fẹ́ odidi ẹni kábíyèsí aláṣẹ ìkẹjọ sá. odidi ẹni. bẹ́ẹ̀ ni mm. mm. abẹ́ ń yiri ọ̀rọ̀ mi wò ni. <laughs> kò rú kábíyèsí lójú kábíyèsí ẹni ta kankan ni kankan là á wúre. bẹ́ẹ̀ ni o. wọ́n ń pè ọ̀sìn ta kankan kọ́ọ̀kù hmm. lódò kọ́ọ̀kù lódò àfíjú ẹyẹ kìí pẹ́ dòwú. lọ́dọ̀ àjọbọ awo kì í lọ́nlé awo. jọlọ àjọbọ awo ìdíkà dá ojú mi o. ifá gbọ́n tẹ́ ẹ wí. ifá orí mi rèé o. kábíyèsí ọlọ́run ìgbèjì ìjà. ẹ jẹ́ ń bọ́là. orí ìjẹ́kọ́rùn-ún yóò balẹ̀ ọ̀gùn ní sẹ́wẹ̀jẹ́ bẹ́ẹ̀ làákàkọ́ ni kábíyèsí ọba ló ayé kẹ́ gbó bí olúgbogbo ti gbó kẹ́ pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́ hmm. kẹ́ wá dàgbà kẹ́ dàgbà bí àgbà kan àgbà kan tán bó títí tán fọmọ owú sọmọ owú dè sọ́hùn ọmọ owú jẹ títí tí ó do kínní hmm. ẹ pẹ́ fún wa kábíyèsí o oró ń sẹ́yìn. ẹ yẹ yorùbá wọn ní ọ̀nà jíjìn ní ká wí pé abọ̀bọ̀ lẹ́nu bàbá kúkú fẹ̀ kan wí pé abẹnú bí ẹnu ọ̀bọ ńkọ́. kò sí ká ṣèṣe. <laughs> gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé bọ̀ fún ọ nípa ọ̀rọ̀ ẹbọ tí mo lọ́ọ́ bá ń gbé hmm. Hmm. a méjì àfi kẹta la lọ ilé aláwo ń gbé fàjànlẹ̀ ifá fọ̀hún hmm. ilé ìtọ́ jẹ́ gbàdá ń bẹ̀ níwọ̀n àbá táwa mọ̀ àti ṣe ibi tó wá kù sí ni wọ́n ní awo mi awo inú ilé mi kẹ́ ẹ fi lè kẹ́ sí lọ́rùn ni yóò bá ń gbé ẹbọ kan yòókù yìí mo wá wo lọ gàdá mo wo lọ gèdè ẹ̀gbọ́n náà tá ní ìsìn báyìí ní ìsìn gangan gangan náà gan aago wo la fẹ́ pè bí ìran ṣe ran létí ni pé bá jẹ́ ń bọ́ là ń kọ́ awo ò ní ṣàwo ṣe hmm, ò ní ṣàwo ṣe o ìwọ lọ́ba ń gbé ẹbọ náà. kí lẹ́kùn mi ṣe tí ò fàárọ̀ jọ. ó jèrè. ọba náà mi ṣe máa pọ ọdọ ọba kún kí n mò jẹ yó. ẹ wò ó igbá ilé awo táwo ní í ṣe àwo ní àwo táwo náà ni àpáàdì tó dojúbò gidi táwo ni níta bá ní kí n ṣe òní wọn ṣe kábíyèsí hmm, hmm. bẹ́ẹ̀ sì ti sọ yìí abẹ́ ti ge hmm. níṣẹ́ bí kò lè sanfẹ́já kó dùn fèèyàn òun la ṣe ń sun pápá lẹ́rùn tábàsì ti gbé ẹbọ yìí kábíyèsí ìlú ti mọ́ ohun gbogbo ti bù ṣe kábíyèsí ní tó bá ti yá kan tó pẹ́ mọ́ ah. omi gbóná ìpẹ́ lẹ́nu owó ò gbọ́dọ̀ pẹ́ ní sàkéèké. àti bàbá bá ń lé òòṣà òkè ní kọ̀ fún ọ bó bá ti ń lù yí ọmọ dún lọ́jọ́ bá yọ báyìí kí ìpadà lọ́sàn-án gan bí ọ̀sálẹ̀ kókókó alákànlẹ̀ ń tòṣùmọ̀ rè. tó ń ṣe yìí yóò gbé ọ hmm, àìsínra ní sunkún ó ní ọ̀làlàláwọ̀ ọ̀bẹ ọ̀làlàláwọ̀ ọ̀bẹ fàjẹmbọ́là àṣẹ ọdún ọdún ní òru ó ṣe tẹ̀mí ní tẹ̀mí òru ọ̀làlàláwọ̀ kábíyèsí. bọ́rọ̀ bá ti délẹ̀ ó di ṣíṣe. bẹ́ẹ̀ ni kábíyèsí. Hmm. tó ẹyin ó dàjọ lọ. àjọbọ. wọn ní ìtọ́ba ti yá kan. kì í tó kọ ẹwọn kábíyèsí ẹ ṣeun ó dàjọ lọ. àjọbọ ẹsẹ̀ òṣèlú àwo. èmi pàrọ̀ mi ni òṣàṣọ ọ̀dọ̀dọ̀ mi ni òwe ẹ̀wọ̀n òpó lèmi ni òfin yèlé dandan dí àfọ̀ọ́rẹ́ lẹ̀sọ̀ tí sọmọ bíbí àgbọn mi règún ijó awo ti dá yí awo òdẹsẹ̀ rí sẹ́bí òre lẹ̀sẹ̀ lọ́rùn awo orí pé ẹ̀rí kò sà ní bá a kúlẹ̀ ṣe kábíyèsí o ẹ pẹ́ o. awo ṣé ìyàbọ̀ ọ̀tá. ojú ọ̀tí ẹ̀ sọnà fún oúnjẹ ẹ̀ ọmọ ìgbà kan lè yẹn sọ̀rọ̀ tó tó tó bíríkì. oúnjẹ bẹ́ẹ̀ ti wíyẹ kaba bí ẹrù olè. láti bàtẹ́ ti dín ọ̀rọ̀ wà mo ti fojú burúkú wò ń bẹ́ẹ̀ kọ́ fojú kọ̀ mọ́ra. ẹ dàbí ẹrù olè kalẹ̀. àfi bí ẹ sí àrìnjó tẹ̀lé ilẹ̀ sì ń ṣe bì bì. oúnjẹ mi ò jò dúró. ẹ̀ ń gbìyànjú bàbá. ìwé láwa ṣe. ọ̀rọ̀ ilé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́mọ táà ń wáyé mo méjì mo fi kẹta mo rí gbọ́ àwo. ẹ jọ kó awo lọ. Oh. kí wàá ní fáwí. ìfá sọ̀rọ̀. ìfá ò ní balẹ̀ ọmọ yẹn bọ̀ hmm. ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ ọmọ sọ̀rọ̀ àfi bó ní kí ọ̀bá gbọ́ fà. bẹ́ẹ̀ni ó wá ní ìṣe tutù àti ṣé o. yóò tù yóò sì bà. àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ìdùà wọ́n wá ní ibi tó kù sí ní ìsìn ni pé èmi èmi o kí mi ò fèèyàn sí di àwọn òòṣà bàbá mi kí n fi èèyàn ṣe tutù bẹ́ẹ̀ kí n fi àwọn èèyàn kí n fi èèyàn sídìí sísí sídìí àwọn òòṣà bàbá mi èèyàn fífi bẹ̀ bò ó. ẹ máa wo nǹkan o mhm. n tájà làjà bá jókòó lẹ́tọ́ bá rí bọ́mọ eke bá gorí ọ̀pẹ àgògò ojú rẹ̀ ó lè tó hmm, hmm. ẹ̀rù ọ̀bẹ tí ò wẹ́jú o ẹni ò wẹ́jú lẹ́rù ń bà bàbá hmm? ẹ̀yin àgbà náà lẹ́ni ẹnìkan ò ní ṣòwò títí kó jèrè kí wọ́n wá dákun ẹsẹ̀ ńbẹ̀ wọn á ní ó dúpẹ́ lọ́wọ́ orí hmm, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn rán olókun yín àbára lè kókó bí ọ̀tá tó yín sí tó ni wọ́n bí sínú ìdílé yìí hmm. ẹ mọ̀ pé tí fáńtọ́ ká sí ni pé ká wá nǹkan gbòdòdò eégún tó bá gbé ní là gbódò fún hmm. òòṣà tó bá gbé ní kóbì fún bàbá ní tí fáńtọ́ ká sí ni wípé e, e, ìdílé yìí ti yẹn bí yín sí torí tí wọ́n á sẹ́yìn lọ́ba òṣùkárà gàjì kọ̀rẹ́rù àgbà orí ẹni ní bá nígbè àìlára ẹ̀ mú òsì yàgbà yìí tí fa ní kẹ́ ẹ fi edu di ẹni kẹ́ ẹ fi rúbọ ni tí fa ń wí. wá àwòrò ká ṣe. sọmọ ọmọ tuntun a máa ṣe ká a máa ṣàkójú pa àjẹ́ ni. ṣé ẹ rí èmi ń gbé ti gorí oyè mo sọ pé títí tí wọn fi wàlẹ̀ àṣà níyàn mi tọwọ́ mi bọ̀ n ò lè fi èèyàn ṣe tuntun n ò tuntun àwòrò ẹ̀jẹ̀ àbókò bòmí lọ tí a máa ń pè ìbá bàbá ọba ọba ńlẹ ó tún bá lóko ẹja lẹja ń jẹ sára kábíyèsí ẹ lárẹ̀ mọ́ yàgbá orí má ìyá lọ láì lárẹ̀ mọ́ gbogbo wa ò ní lọ láì lárẹ̀ mọ́. àṣẹ àṣẹ ìgbà àṣẹ ẹ dárò borí ẹ wo kábíyèsí borí ọmọ ẹranko ọba burú ẹ̀ka ọmọ èèyàn lé o n tá a bá ní kábíyèsí ni kò sẹ́ni tí ó bi elédùà òun lọ́mẹ́nì tí ó là. òun lọ́mẹ́nì tí ó là. Kai, Kai, káì káì káì. kọ́nọ́lá mẹ́lìkìlálà abẹ́ òmùjẹ oníkọlà nífẹ̀jẹ̀ sọlá òòṣà àwọn bàbá wa ní ẹni kẹ́ẹ̀fì bọ̀ àwọn òòṣà ló fẹ́ gbà á lójú bẹ́ẹ̀ gbòdìdì ẹni. Hmm. Ah, mo ṣe nǹkan o. ẹ mọ̀ kéwèé mọ̀ jà kéwèé lórí ọ̀rọ̀ yìí o ah, ọwọ́ yín ló kù. irú oore ẹ̀dẹ́ wo lèyí ẹlẹ́dàá mi ohun táwọn kan ń ṣe láìsí wàhálà tàbí ìdààmú òun lèmi wá ń ṣe pẹ̀lú ìnira báyìí ẹ̀yin alálẹ̀ kí wàá lóde tó jẹ́ pé ibi tó le koko lẹ fọ̀rọ̀ ọ̀fọ̀nà àbáyọmí sí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ ṣe dá o kí lẹ̀ṣẹ̀ mi irú ẹ̀ṣẹ̀ wo nìran mi ṣẹ̀ tó jẹ́ pé èmi lè wá fẹ́ kí n fẹ̀jẹ̀ aláìṣẹ̀ ṣẹ̀san ó mà so sínú lẹ́nu ó buyọ̀ sí o ìṣó rèé kò ṣeé pọ́nlá iyọ̀ sì rèé kò ṣeé tú dànù ẹlẹ́dàá mi. ẹ wò mí ẹ wò mí ẹ wò mí àwòrò ṣe rí ẹ̀kọ́ ọ̀kọlà ìwé lọ́kọlà sẹ́kọ̀ọ́ lára ẹ gbọ́ kémi ọba àlè bímọ ká wá fẹ́ jẹ èèyàn ká fi ṣe tutù àti àwọn agbọ́nà ní ìsìn gangan gangan báyìí náà gangan ibo láti lóyún. kábíyèsí ọ̀nà yóò ṣe é padà nínú ọmọ àti ètùtù tá a fẹ́ ṣe èwo ni kókó. a mọ̀ a mọ̀ pé ọmọ ló ṣe kókó àmọ́ sí iṣẹ́ ìlú náà ò ṣe é má ṣe bàbá tiẹ̀ wá là ń wé èèyàn gangan gangan ní ìsìn gangan bó láti rí èèyàn. Ah, ẹ ibi irú oríta ibi tẹ́mi retí kẹ́ ìyanu hmm. ẹ bá ń pẹ́ baba nílé bàbá lóko ba ìbà bàbá kábíyèsí hmm. olódùmarè nìkan ló lè béèrè ah kábíyèsí gbogbo àwọn eré ètò káàfin ọkùnrin bẹ́ẹ̀ ń bẹ obìnrin bẹ́ẹ̀. ìkìnnìkìnnì ìkìnnìkìnnì ah, gbogbo àwọn ọmọ tó wúlò fún dáhùn rí lójoojúmọ́ kí lá máa wí kí lá máa wí wọn náà ti sọ ó ti sọ tán àwòrò ó ti sọ̀rọ̀ ó ti sọ́kù ó ní elédùà ò béèrè kí la máa wí elédùà ò béèrè elédùà ò béèrè. bóyá orí àwọn ọmọ ẹranko ọba bàjẹ́ kí ọmọ èèyàn lè dà. kí la wàá ṣe mo láti rí èèyàn. bàbá àbá kan tó sọ sí mi lọ́kàn ẹ̀yin àgbàlẹ́ ní àbálà kó dànù ẹnìkan kálábà dànù hmm. wọ́n ní bẹ́ẹ̀ gun bá kọ́ pélé ta ló lè sọ. So eégún bá sì kàbàjà ta ló lè mọ̀ àfàmàwò mọ́rò àmàwò mọ́rò tó ń bẹ́ ń di ọ̀rọ̀ tó ń bẹ́ ń lẹ̀ báyìí iná lẹ́yìn èmi ìbá ní kí n léku ọ̀rọ̀ kan sí báyà ńgbà tí àwọn ẹ̀ṣọ́ tààfin àwọn ẹrú tààfin tí ẹ ti domi ara àtẹ̀jẹ́ ara yín ká tètè mú kan kéjì ká lọ dèjò mẹ́kùn ká lọ rẹ̀ ẹrú mi wálé ẹrú tá a bá wá rà wálé òun àní tí ìjẹ́ fojú kẹta ìpá ká sì yanjú ẹ̀tàn kẹ́yìn yọjú wà kẹ́ ẹ̀ sàṣẹ ẹ dákun ẹ mọ̀ pé mo ṣàfèrèsé sí wọn yìí o ah, kábíyèsí. tó ah, elédùà bí ká ṣàfẹ̀yìn ṣètùtù iná sáni. kátàkátọ̀ kọ́mọ̀ hmm, bá dẹrùn nídìí. dẹrùn nídìí. ó kọ́jú ìdìbò mẹ́kùn. àwọn bàbá wa ló fẹ́ gbà á. bẹ́ẹ̀ni. Ah, àwọn bàbá wa ló fẹ́ gbà á. àbí òmùjẹ́ oníkọlà ń fẹ̀jẹ̀ ṣàwé ìfi ṣàfẹ́ ni. ọ̀dà àwòrò o fọ̀rọ̀ náà lé ọ lọ ó fi lé ọ lọ ìwọ náà ní kó ọ̀rá àtàtúpà àtàpàdé ibẹ̀ ìwọ ni kò rí. omi gbóná ìwà pẹlẹnu owó ìpẹ́ sàkéèké. Hmm, àfi bàbá ń lé. ìwọ́n kàn yín láàfin. ọ̀dà. àmọ́ bá ṣe bá ṣe rìn. abọ́ rẹ̀ n tó dó bá ti dé kan. kò gbọ́dọ̀ rí. ọ̀dà ọ̀dà ọ̀dà. ọ̀gbọ́n láti mọ̀ làkún ọba lónìí jẹ́jẹ́ fún un. yọ yẹ yín kò ní yẹ ẹ lẹ ẹ wọ ẹ ní burúkú sẹ́nu bíi kéńdé nígbà tó mi lè bí òkúté tẹ́ ẹ bá jíṣẹ́ tí mo rán yín dáadáa ni o bẹ́ẹ̀ bá jẹ́ dáadáa orí yóò ẹ mórí burúkú sẹ́nu bíi kéńdé orí yóò burú lọ́rùn yín ẹgbà dànù ọ̀dànù yín. wàá wò owó mo gbélé iná yìí o mo ní ẹ lọ rẹ̀ kọ́ wa o mo sì ní ó lè rọ̀ wá ká lọ sọ́jà ìgbìmọ̀ ẹ̀kú báyìí ẹ lọ rẹ ẹrú wá fún mi ẹ wá wọ ẹrú tẹ́ lọ rà wá ibi tó burú sí wọ́n ní bẹ́gún bá kọ pélé ta ló lè sọ bẹ́gún bá sì kàbàjà ta ló lè mọ̀ àfàmàwò mọ́rò àmàwò mọ́rò tí ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́rú tẹ́ lọ rà wá ọ̀rùn táwọn yìí ojú ọjọ́ gbọ́dọ̀ tẹnubọ pọtẹ́ èdè ẹ ìtọ́jú mo túlẹ̀ tó bá gbẹ orí yín ò burú yányán. baba àgbọ̀ yín ye. àwọn olóòṣè kọ́kọ́ kan bí ó lè ṣe wúre. ẹ káre àti gbọ̀ ẹ káre. adé tán baba. ẹgbẹ́sẹ̀ lẹ́ o. ó baba bọ́ bá wù yín bẹ́ẹ̀ ṣe gbowó náà mi ìdí òkòtó ni ẹgbàá lọ kórìí yóò lè ba tètè burú dànù ṣẹgbọ́n ẹ̀yin lẹ́nà ìṣe pààrọ̀ rẹ̀ ẹranko àfi oúnjẹ tó kan ní bí ìtẹ̀jọ́ àfi kí wọ́n jẹ bí ẹni máa kú. dáhùn dáhùn dáhùn dáhùn wọ́n jẹ́ kí ni wọ́n gún ọ lọ́wọ́ o gbogbo ti gún sọ mọ̀ pé ìṣe lọ fi ń sòfò bọ́ ti ṣe o ah, ó lè jẹ́ kó ń jẹ nìkan báyìí lẹ́mọ̀ bí o bí o ti mọ pàkópàkó ni wọ́n bá gbé àbọ̀ ẹ̀ bá wọn gbélé ní ìṣòwò náà kọ̀ọ̀kan mọ du kínní. ṣe dáadáa wọ́n yà wọ́n tó kí. oníyàrá aṣọ lọ́jà o ọ̀la ara aṣọ lọ́jà o ọjọ́ àbákùlà aṣọ ń ṣègbè ọjọ́ àbákùlà aṣọ ń ṣègbè o ọmọ nípa náà. ẹ ǹlẹ́ ẹ̀yin ọkọ mi o. Mm ń jèrè yín lágbára. àṣẹ. èsì ní mọ̀sálẹ̀ yín. àṣẹ. àmì àṣẹ àmì àṣẹ ó yẹ ẹ yẹ ẹ ṣiṣẹ́ ìyá mi. àwọn ẹ̀gbọ́n wọn ń kọ́. bẹ nínú ilé wọn ṣe nǹkan lọ́wọ́ ni. ó ah. sì pé wọ́n kọ́ kí mi. àbíkẹ́ wani wani wani ṣéédù ṣéédù abẹ́ni ẹ̀ ẹ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ẹ̀yin méjèèjì náà àwọn tó kù rẹ̀ máa bọ̀ ta ní. ọkùnrin á balẹ̀ àṣẹ ìyá àgbà àṣẹ ah, ẹ wò. inú mi dùn ṣẹlẹ̀ iná wa yẹ wa abẹ́ni ah. bá rí àwọn ọmọ yìí pẹ̀lú ẹ̀ tí wọ́n á ní òye ọ̀tọ̀. Ah, ẹ wò n tí àwọn ọ̀rẹ́ mi tó kù tí wọ́n gọ́ sínú báwọn ọmọ ìtiwà yìí tẹ́ ẹ bá dé oko wa ní ìsìn oko ẹ̀gẹ́ wọ́n ti lọ sálálù rẹ̀ wọ́n ò fowó gbòsìṣẹ́ kankan àwọn tí wọ́n ṣe lẹ́hìn wò wọ́n roko wọ́n kọbè wọ́n kò sí tí wọ́n ṣe. àwọn ìyá wọn gan-an ṣiṣẹ́ akọ́ṣẹ́ gidi. wo ẹ ti wọlé lọ ẹ lọ parí tí mo gbé fún yín ẹ lọ parí tẹ́lẹ̀ sí i wọ́n pẹ́ o tẹ̀ ṣe pápápá pápápá mo wojú ọjọ́ fún yín ni o bẹ́ẹ̀ báyìí lè pẹ́pẹ́rẹ́ ìyá mi. iṣẹ́ ló ṣe. wàá jèrè wọn. tẹ́rin tèmi sọnù tí wọ́n ń bú mi nígbà tí gbogbo àwọn ọmọ yìí sì kéré ẹ wo mo bẹ̀rẹ̀ ilé kíkọ́ mi lọ́sẹ̀ tí ń bọ̀ ìyá mi ẹ ní sùúrù n ò ní fowó gbòsìṣẹ́ kankan tí ọba ń kọ́lé àwọn ni wọ́n pọn mi àwọn wọ́n wà yẹ̀pẹ̀ àwọn wọ́n gègé gbogbo ń táì ṣe ilé wọn ẹwò ilé ńlá wọn fẹ́ kọ́ o àwọn tí wọ́n kọ rè wọ́n máa máa bó mi pé bàbá ọlọ́mọ lápẹ̀rẹ̀ ṣé ẹ̀rẹ̀ ayé ọlọ́mọ lápẹ̀rẹ̀ báyìí wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ kò sí bẹ̀rẹ̀ eh, nígbà tọmọ bẹ̀rẹ̀ bá dàgbà tán òsì bẹ̀rẹ̀ ó kásẹ̀ ńlẹ̀ òsì bẹ̀rẹ̀ mi ti kásẹ̀ ńlẹ̀ báyìí ìyá mi kí n mọ jẹ kí n mọ yó kí n mọ ṣe gbogbo tó bá wù mí lápẹ ní gbogbo ìgbà tó bá ti ń jí mo fẹ́ kó máa rántí nǹkan kan bí àjòjì ni wá nílùú yìí ah. bẹ́ẹ̀ sì ni àríre bẹ̀ mú lọ sọ́dọ̀ wa o. àṣẹ àṣẹ. ó sì ti rí bẹ́ẹ̀ o n sì ní mo sàárè kankan lára àwọn ah, ọmọ mo ní wá yọjú sí ẹ náà ní kí kí ọ kí n tún ran ẹ létí pé má gbàgbé ọ̀rọ̀. ẹ èmi náà ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ni ah. àmọ́ nílé àtẹ̀jẹ́jẹ́ gan-an ká máa tí ìwàsọ̀ tàwa àjèjì jẹjẹjẹjẹ jẹjẹ lèmi náà ṣe òde. bẹ́ẹ̀ <laughs> ọmọ bàbá ẹ̀. ìyá mi ṣe. bá bí n pa. ọ sọ ọmọ tó ń jẹ lọ. ẹ ṣe kí fún mi dáre. bá a ti dàn àtàwọ̀. bẹ́ẹ̀ kan lóhun ti jẹun fún mi báyìí làǹbà ta lẹ́nu. ẹ abájọ́ ló fẹ́ ti jẹun lẹ́fi káàárọ̀ sí kí iṣẹ́. oúnjẹ ni wọ́n mọ̀ jù. sẹ́yọ. ọ̀sẹ̀ yọ. dúró náà a ní ọmọ sẹ́yọ sọ́ọ́rí tó bá wa ti fẹ́ láyè tó bá ti lọ ìṣẹ́jú díẹ̀ láò fọ o tó o bá wá wù ọkọ ọpẹ ọ̀jẹ̀yàn rẹ̀ ń sùn ni. kì í tẹ́ ṣe pé yóò jẹ̀yàn rẹ̀ ń sùn àní kó ṣáà gbéṣẹ́ ńlẹ̀ ká lè délé lásìkò nítorí pé àròjọ mùsùlùkùn o. bẹ́ẹ̀ni àròjọ mùsùlùkùn. ẹyà ẹyà tù. ọ̀yà. mo hmm. ṣe ń gbọ̀n orí bí ẹni. Yeah. ṣe tán. wọ́n sì owó ṣe rí gé ẹni. dákun. ǹṣọ́. ara mọ́ gbẹ́sẹ̀ o torí ìdágbẹ́gí kúnyà yín o. àṣà pálapàla ẹ kò burú ẹni tá a bá pa tẹ́lẹ̀ náà bí bọ́ọ̀lù àbọ̀ ṣébẹ̀pẹ̀ ìbọn ọ̀ka ìbọn ọ̀ka ìbọn ìbọn pọ̀. bẹ́ẹ̀pẹ́ kíká ṣe wá le tó yàn <coughs> mo ti rí igi kan ní àyè <coughs> ìbẹ́pẹ́ kíká ṣe wá gba kíní tó yàn. <coughs> Ah, ó ṣe wá le tó yìí mo mú mo mú fun. mú sọ ti fún jẹnba tu jẹnba tu jẹnba tu. bóyá gbé fún un hmm. hmm. alájẹgúnrún máa jẹ yóò jẹ máa jẹ alájẹgúnrún. èmi agirigiri àwòrí igun ọ̀nà gbókànkàn mọ́wẹ̀ apakóńkó pakóńkó pakóńkó pa tí kì í fúnyàn tí gba tọwọ́ ẹni ẹlẹ́ni ah, oríta tí dààmú onílé tí dààmú àlejò oríta òun la dé yìí o ọ̀tún láyà sí ni kò yéèyàn òsì láyà sí ni ẹnìkan mọ̀ ọ̀gángànà báyìí ló yẹ kálákè ẹni ọmọ ọṣọ ni n ò mọ̀nà àbájá ẹ̀. olúwo mi àgbágbá mígọ̀mígọ̀. ayé ń jẹ́. anẹ̀kànjó ohun ẹkùn ẹkùn tí ń jẹ̀kàn lọ́wọ́ tí ń béèrè mi síbẹ̀ náà lẹ́ni tó bá rú mi lójú ká bilẹ̀ léèrè wò ẹjá bí fá léèrè wò ọ̀nà tá a bá yá sí. tó tọ́ ni ah, bóyá ká sì sílé ká ká padà sí ọ̀rọ̀ wá dìkàlẹ̀ báyìí ẹjẹ́ àfàpèrè tẹ lórí tàbí agbédè. ẹ ta ni ọpọ́n fa ń bẹ lọ́wọ́ rẹ̀ ọpọ́n fada. ifá tó o bá roko kó o dé o ọ̀rúnmìlà tó o bá rọ̀ṣà kó o bọ̀ ìwọ la wo àwa lọ̀gbẹ̀rì iwájú ọpọ́n o gbọ́ ẹ̀yìn ọpọ́n o gbọ́ olùmúlọ̀tún ọlọ́kànràn ló sì àárín ọpọ́n ìta gbangba òde ọ̀run ìbalẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápò ìwà má fi re pe bí má fi ibi péré o má fòlòlò fọhùn bó bá ṣeré ni o wí wàá lògèrè ta. háà òtúrúpọ̀n ìrẹtẹ̀. òtúrúpọ̀n ìrẹtẹ̀. ọ̀nà tí fágbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀ rèé ó ní ikún abinú gbẹ̀ntọ́ àgbẹ̀ ń fi ìbéèrè sọ̀rọ̀ adéwá fún ọ̀kànbí èyí tí ń sọmọ oyè ọlọ́fin nígbà tí ń sunkún àìríbí ọ̀rúnmìlà ní ifá ni kó rù ó ní ẹbọ ni kó ṣe wọ́n ní rírú ẹbọ ní gbe ni àìrú ẹ̀ kì í gbé èèyàn ifáyì wípé ní ìrìn àjò tá à ń rìn yìí ó ní àpàdé àlejò kan ìnífàyè ń tọ́ka sí kò tiẹ̀ tí ìsọ̀nà báwo ó sì rìn rárá. ifá là á pàdé àlejò kan. bẹ́ẹ̀ni. àfẹsẹ̀ gbogbo ẹ̀ ń ò fowó sèyún mọ́ àwọn tí mò ń lóore. ọ làgàtú mọ́ lóko. Eh, àgàtú bíi bó bá a fẹ́ kọ́lé gan-an kọ́ gbèsè ilé fún mi àwọn tí ó kọ́ rè. pẹ̀lú gbogbo ẹ̀ yìí náà ó sì tún máa bí sí i ó máa rẹ̀ sí. ẹ̀sán kankan fún ọ bàbá àdòsù ti ń bọ̀ hmm. ẹ̀yìn ẹ̀yìn méjèèjì hmm. ẹ tẹ̀lé mi lọ́bi kan ah, <laughs> ah, ìyàwó tuntun ti ń bọ̀ méjì ní tún fẹ́ lé àwọn tí ń bẹ lẹ́ni. ìyàwó méjì bẹ́ẹ̀ ni. ọ fẹ́ wọn kú ti lé. sọ́pọ̀ jù. àwọn yìí ń náà tún ṣàbí amóńgbọ̀n bá o. wo bí bàbá tó bí bàbá mi hmm. ọgọ́rùn-ún ọdún àtogún òun ló lò láyé nígbà tí ó kú ó bí àbígbẹ̀yìn rẹ̀ ní ọkọ̀ ọdún kan tí ó kù. ìgbà wo wá nìwọ fúnra rẹ rẹ ìwà jáwọ́ nù wọn mọ bí sí wọn mọ rẹ sí. ọjọ́ kú lọ́jọ́ sinmi. ìyẹn ni wípé ọ̀ọ́bì gan títí dọjọ́ kú ni. bẹ́ẹ̀ ni lágbọ́ ọlọ́run ẹ̀gúndégbò ìdáǹsọ́dún ọmọ òun pẹ́ dàgbà. wọn ì pẹ́ dàgbà orí wọn. gbọ́n ọmọ òun náà ti ṣe gọlọtọ gọlọtọ ìyá bí àwọn ọmọ ọjọ́ òun àná. ìwé ìwọ wóró eléyìí yí báyìí náà yí báyìí yí báyìí. tọ́ba ilé yí báyìí tí n bá gbé àdá sókè yóò sórí rẹ̀ kalẹ̀ lọ́rùn rẹ̀ nìkan sí ọ ni. ẹ Ògúndépò ṣe bọ́bọ tó o bá bí. ọmọ mi náà ni ọmọ rẹ̀ náà ni. pọlẹ yín méjèèjì tilẹ̀ pọ̀. sẹ́mi sì yìí bí n bá fẹ́ rìnrìn àjò òun ò lè fi eléyìí sọ́dọ̀ rẹ pé kọ́ gbọ́dọ̀ rẹ fọ́jọ́ méjì. níwájú tó burú mbẹ. Ah! ẹyin ẹ̀ mọ̀ burú o. bó o bá sínlé bó o bá sínlé tó fọmọ rẹ sọ́dọ̀ mi wọn ò tọ́jú wọn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan ọ̀rẹ́ nǹkan mi ni. ọ̀dà kò burú ẹ̀yẹ́mọ̀ ní solóko ẹ wọ́n náà wọ́n wọ́n borí. bàbá mi ni ó máa sọ. ẹ sọ ẹ sì mọ lọ. wà á ọ̀rọ̀ rẹ ni òfò mọ rẹ ni òfò ya rẹ lójọ ya rẹ lójọ bí inú òtí mọ ṣẹ́jú sọkùnrin nù. Eh, eh, ṣojú torí ọ̀rọ̀ yìí lọ báyìí. ẹ wá o ẹ gbọ́ o ẹ gbọ́ o n ò fọmọ mi báyàn sí e o bí wọ́n ti wá yìí àwọn ògo mi lọ́la nu n ò fi báyàn sí e o bí n bá ilé lórí bú kan tó sọ pé òun ọ̀rẹ́ mi n ò ṣe bí òfo tó lóun ọ̀rẹ́ mi pàjọ lẹ̀pọ̀ òun wàá mọ̀ ọ́ ní kọ́ ọmọ mi ọmọ yìí wo àwọn alálẹ̀ òjẹ̀ kóhun náà mọ̀ yìí gbogbo gbèsè ayé rẹ̀ ọmọ yìí ah. gbogbo nǹkan tí ń bẹ́nu ayé rẹ̀ ọmọ yìí ah. nǹkan ṣe é ni. lórí ọ̀rọ̀ bẹ́ntì tí mo sọ ń sìn. wọ́n bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ Ògúndépò Ògúndépò ọ̀dà má bínú. Ògúndépò mọ́ bínú mo fẹ́ òjò bùrẹ́. àpọ̀ lọ́mọ lápẹ̀rẹ̀. ilé ìbùkún ni kọ́mọ mi ọmọ yìí kọ́mọ yìí. pẹ̀lẹ́ kò lọ́rọ̀ gbọ́ kò lè gbọ́ kò nírònú kó bọ̀ kò lè gbọ́ ó jà mọ́ lọ. ó tún ní ọjọ́ kú lọ́jọ́ sinmi ó dìgbà tóun bá kú kóun tó yọ ọmọ bí. yóò máa bá yí adójú àlọ́. bọ́ àwọn tó onímọ̀dé tí wọ́n béèrè mi. ẹ gbà mí lọ́wọ́ àwọn nǹkan kí nǹkan tí mò ń kó káàkiri awore èdè mo mọ̀ ṣe nǹkan o ọjọ́ nísìnyí rebi àná tó ń rebi àti wọ̀ yìí kájọpọ̀ káfàkò kọ̀ọ̀kan náà ló kọ́ wá mọ́. kẹ́ni. ìmí ìtò ti sòmí o ìtò tó ti sòmí o ìmọ̀délé ètùtù wọ́n ló lo oko etílé. wọ́n ní tètú lo oko etílé ibi tí ọmọ tí mo bá ń bẹ̀ ibi tó fi atún àbàjẹ́ ó ní ó lè tọ́jú ọ̀rọ̀ kó tó dé pátápátá àbí eh, eh, bàbá ó ló ti kóra ìgbà míì a máa sun oko wájú. kí la wà síbá. Eh, a ṣe a ṣe. bó o láti ṣe nígbà tètè ò sí bó o láti ṣe ah, ah. kò yé mọ́ o. bàbá ẹ wo ẹni ó mú kọ̀ǹgọ́ lọ ńlọmọ tí ń fìlú wí o ẹni ọgbà gùdà lọ́lọ́mọ tí ń fa gùdà sọ ọ̀dọ̀ míníkùn wà ìyẹn yóò mọ̀mọ̀ á sì láàárọ̀ la. àwòrò àwòrò àwòrò wọ́n ló ní dandan wo nǹkan àfi tá a bá ṣe kínní lónìí pé kọjọ́ tó tẹnu bọ́dọ̀ pé a gbọ́dọ̀ ṣe ṣé fàárẹ̀ pò ń dání. yọ òsàkè ọjà o ẹ wo sẹ́rí tí mo fi rò tí mo fi sọ yóò ní pé kẹ́lẹ́ bá karama dáadáa kẹ́lẹ́ bá karama ọ̀rọ̀ ọmọ pé ẹ wo ṣe rí ó ń gún èmi láàjò gangan la ó ń gún èmi la gangan láàjò ẹ̀yin gangan tẹ́ tá à ń bá wọ́n lọ. àwòrò àdèṣe lọ́la a lọ́la yóò sì tù. Ah, yóò tù yóò bà pẹ̀lú bẹ́ẹ̀ ni ah. àwọn onílé ọgbà wọ́n gbà. àwòrò àwòrò dáná ẹ wò mí wò ìwọ ọ tẹ̀lé àwòrò nísìnyí fa ọmọ ilé ọ lọ́wọ́ kó bá mú olórí mú wọ́n ọgbọ́n. obi obi àlè ṣe lọ́la. àlè ṣe lọ́la. àlè ṣe lọ́la. àwọn àwọn onílé ọgbà. wọn gbà bẹ́ẹ̀. <laughs> ọ̀dọ̀ mi ọ̀dọ̀ mi ń kó àwọn òlé yókù mọ́mọ́. àwòrò ojú mi ojú rẹ ojú dáná. ojú ojú di méjì. Ah. ó bá di méjì àwòrán rẹ kedere. àlè ṣe lọ́la. àlè ṣe lọ́la. àlè hmm. ṣe lọ́la. ọ̀dà kí n lọ àbí. ẹ eh, kí wọn tiẹ̀ kọ́kọ́ bá mú olùwọ́ lọ́dọ̀ mo yíra dé kí n. mi ti kòkó rí mi ò kú mọ́ mo sá eré kan kú ọkọjá tẹ̀sí. alẹ́lẹ́ alẹ́lẹ́. nígbà kó fi bora kó fi kó kó fi bora àkómọ bíi òṣì ló ti má tiẹ̀ jẹ́ pé ó ń jalè. ẹ jèrè. aláṣẹ ìkejì ló sà ká fi sọ́jọ́ mi ọ̀rọ̀ àwọn alálẹ̀ la máa ń sọ yìí. àbá kábíyèsí lóòótọ́ o mo wá fẹ́ kẹ́ ẹ mọ kinní kan dájú pé bílẹ̀ bá lọ rorò tó bá pọ̀wẹ̀ eh, eh, eh, orí olóko ní ọ̀padà dalé o orí olóko ní ọ̀dàlé padà o bàbá. orí olóko ní ọ̀dàlé. bẹ́ẹ̀ni. ẹ sì mọ̀ pé ọba ba lórí gbogbo nǹkan ni. ọba ń lé ọba lọ́nà. ẹ jèrè n tẹ́mi sì fẹ́ ṣe mo wí o báyìí ni wọ́n ṣe nǹkan mi ọ̀padà títí aláyé òfin dáyé kọ̀ padà àṣẹ bọ̀ ń báyìí. kẹgbẹ́ ayé bá wílẹ̀ ìgbọ̀rún gbà. ẹ̀wí ayé sì ti wí ẹjẹ́ kẹ́gbẹ́ àwọn ọgbà rẹ̀. ìgbọ̀rún tí a ti bá bàbá sàdá sókè ní gbàgbà gbígbẹ́lẹ́bẹ́ ní ìmọ̀ ilé lẹ̀ o ohun tí bàbá fẹ́ ń bàbá sọ̀hún a sì gbọ́dọ̀ gbà ní. Arina baba. Ẹ ṣeun. Ẹ ṣeun. Kí baba fẹ́ ni a ṣe fún mi. Nínira yóò ṣe é ṣe o. Wo ìwọ pé olórí mojú ládé wa kó ní mo ní ọmọ mẹ́rù ń dání wa dúdú àmọ́ ìgbà mi o. rí i pé n ó bímọ wọn á bẹ́ẹ̀rẹ̀ kà ló. kábíyèsí kábíyèsí. olórí ojúládé. wọ́n lẹ̀ ní ìyànjú sí i. bí tí wù kọ́ ọmọ wọn fẹ́ fún wàhálà kankan. kò yí ọ báyìí. mọ́kànnì wọ́n máa mú lọ wọ́n tọ́jú ẹ̀ ó máa bọ́ ṣe wọlé wọ̀de ó máa réèyàn mú rìn bá ń lọ báyìí kún orú náà ẹ ó tiẹ̀ ṣeé ṣe káwọn ọkùnrin tó fẹ́ ṣẹ́jú òye ó lè ṣòwò fún wa wá délé. kábíyèsí ẹ ṣe owó dúpẹ́ o ẹ pẹ́ fún wa kábíyèsí àdí ó pẹ́ lórí o ọ̀tọ̀ ó pẹ́ irun kẹrẹ́ ó pẹ́ lọ́wọ́ dáadáa èyí lẹ́sọ̀kọ̀ wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Èdùmàrè ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa dáadáa kí a jẹ́ pé ibi tá a fẹ́ gbòbì sí òbí lálẹ́ òun síbẹ̀ ni. <laughs> ẹ ṣàwárí elédùn ó jẹ́ kí gbogbo àwọn olórí náà tó kù àtẹ̀mí kí gbogbo wa ká fọmọ dùn yín nú lágbára ìdùmàdè bẹ́ẹ̀ ni ó ṣe rí o kábíyèsí àṣẹ ti gùn ó kábíyèsí. àṣẹ ti gùn àṣẹ ti gùn. Ah, ah. ẹ ṣé mo dúpẹ́ o inú mi dùn Èdùmàrè ó bá ń dùn yín nú dáadáa ó yá ìwọ já lọ ẹ yá ẹ̀yin òde tì í ah. àjọ lọ ni o ẹjọ lọ ẹ ti yá ẹjọ lọ ṣé mo dúpẹ́ kábíyèsí ẹ ṣé orí adé ẹ̀yà mọ̀ sí mọ̀ sí mọ̀ sí mọ̀ sí kó wá lọ káṣọ. ọwọ́ ọrùn rẹ̀ sì yàtọ̀ lọ́tẹ̀ kí kí n máa sùn bó ti ń ṣe èdè yóò mọ rìn mí yóò mọ rìn mí ni ṣé olùwọ̀ bóòdì rùn. ọwọ́ wọn dán pọ̀. owó kò lẹ́kẹ̀sí o. ọ̀dà mi bá yín sí lẹ́kẹ̀sí. owó kò lẹ́kẹ̀sí tí mo sí. ẹ kúkú mọ̀ pé bó bá jọ́rọ̀ onírun dé yìí mm-hmm. alára lèmi àrà tó bá sì wù mí ní ìfirun yín dá. mo ti mọ ń bá yín sin inú. Ah, ah, mo ti mọ ń sin inú àmọ́ lọ́tẹ̀ yìí èmi mo ní pé kó mọ̀ sin rárá orí mi ò gbà pé kí wọ́n sin nǹkan kan lé lórí lọ́tẹ̀ ààyè máa ń sin tí ó wẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ lọ àwọn lọ́tẹ̀ yìí èmi mo ní kó bá ń bu bàbà díẹ̀díẹ̀ ṣé mọ́lẹ̀ mọ́lẹ̀ ẹ ó dà ẹ yóò wọ́n kàn bá ń tolẹ̀ kẹ̀sì tí ẹ̀ ní ló bá tán ló bá tán ẹ kó wọnú. ẹ kú ẹwà ẹkú kalẹ̀ ya wa ṣé di ọ̀tá yín pọ̀. rárá o rárá o. <laughs> ó dáa orí yín náà o eh. ẹ bá ń kí babaláwo. kẹ́ni. òsì olúwa rẹ̀ bímọ gẹ́lẹ́ tó jágàgbọ́dọ̀ ọlọ́run. jókòó sí ti ẹni ń bẹ̀ wọ́n. ẹ ṣeun ìyá wa. Mm. kò múdi rẹ̀ mm, mm. múdi rẹ̀ wálẹ̀ díẹ̀ múdi rẹ̀ wálẹ̀ díẹ̀ kò múlẹ̀ kò mẹ́ni díẹ̀ ni ó ti dà bẹ́ẹ̀. olùwò bóòlù ti dífà rẹ tó fi gbàgbé ròkẹrẹ bóò gan ló ti rìn tó fi dẹrù. ẹ ṣeun ìyá wa ẹni sọ̀kò sórùn lè tẹnu onílé ló fẹ́ gbọ́ tó tó ṣe bí òwe ìyá wa ọ̀nà ló jìn ẹrú ní bàbá. olùwọ̀ làáhàn mi báyìí ni bàtà ké ló tù fẹ́ bó bá ti rí gangan ni kò sọ fún mi mo mọ fọ̀rọ̀ sórí ahọ́n sọ àà mi bẹ́ni tó bá béèrè ọ̀rọ̀ n ló fẹ́ gbọ́. sẹ́rí lọ́jọ́ náà lọ́hùn. àbẹ̀rẹ̀ ìwọlé kò lè ṣe bẹ̀bẹ̀ lọ́dún. àwẹ̀ kẹ́sẹ̀kẹ́sẹ̀ lèyí kò rí ni ọmọ ìkẹ́bọ̀ ẹ́ kàṣàkàṣà bàbá kẹ́sẹ̀kẹ́sẹ̀ á bọ̀ lọ́nà sàmọ́dún o. àṣẹ o àṣẹ o àṣẹ o. àbí kí òun kè é ṣí ọ kè é ṣí ọ gan kòró sòkòrò kóró ọ̀nà. òkòròkòrò náà lọ wà. ẹ dúró bẹ́ẹ̀ ibo lẹ kù sí. bẹ́ẹ̀ ni ẹ dúró bẹ́ẹ̀ tẹ wà. bí ikú bá ń sọ̀rọ̀ àrùn ọ̀gbọ́dọ̀ gbin èmi rèé o bẹ́ẹ̀ bá yìí sẹ́ kú payín èmi ni èmi balógun nílé balógun lóko panibọ́dí panibọ́ fún alágbogbo lékuléku habẹ̀yìn àrò gélémọ̀ gélémọ̀. ẹsẹ̀ kan ti jà ẹsẹ̀ kan tẹ̀rín ẹsẹ̀ kan náà ń tológun iná lọmọ òyeye oòrùn lọmọ òdì ìdá òṣùpá ńlẹ̀ ọmọ alàlóró karùn adífá fún àràbà ṣùṣù èyí tó ti dìbò ìgbẹ́ ó sọ wọn bẹbẹbẹlẹ sí olóko ìfọlóde wí arásùmọ̀ràn lónìí gbogbo tí ń bẹ lára rẹ kọ́ bàjẹ́ bọ́ ọ bá sin ní gbẹ́rẹ́ kọ́ bàjẹ́ tọ́ ọ bá sè láti jẹ kọ́ bàjẹ́ mi mo sọ bẹ́ẹ̀ kọ́ bàjẹ́ mọ́ náà. irú ló pọ̀ wò mí wò ẹ ẹ mú bẹ̀rù ẹ mú fún ìyà ọkùnrin làdá ọkùnrin làkọ̀ ẹ tó gbèrú ẹ̀dá nìkan ọkùnrin ni wọ̀mí ọmọ ní wọn kọ́ lọ́pọ̀jọ́ ọmọ gbèjì ló kọ́ lọ́pọ̀ ṣùgbà ọ̀gẹ́rẹ́ fọkọ́ yẹrí inú kọ́ pẹlẹ̀ wọ́n ní àṣẹwọlẹ̀ ọmọ ẹni pẹ̀lú wọ́n ní pẹ̀lú ọmọ àbójú wọ́n. kó bẹ́ẹ̀ eh? sinmi lẹ́nu eh? ká gbogbo ẹnu rẹ mẹ́nu rẹ rùn lámù oníní ṣe yèyí àjò kùrùkùrù àfìdíwọ́ ní bàbá èṣù ajé kàgbóró sàlàlà àpapọ̀ àmúlá ayé eh? gbèrèpè jírí kùtù dájọ́ ọjà àmúlá làápọ̀ ìyá mi ọ̀sán àmọ́ fìyà gbogbo kéki kéki tó bá kéki nínú igbó tí o bá fi ti wọ́n ṣe igi àwọ̀ pamọ́ gbogbo rokaroka tí o fi ti wọ́n lónìí igi wọ́n eh, pa ọkọ̀ àná lọ. ẹ wọ pẹ̀lú ọ tẹkùn bá mi lọ gbọ́ ilẹ̀ ah, ẹ wò mí mú bọ̀ mo ní ẹdún bẹ ẹ ah. bọ báyìí ẹ wú ẹ wú dẹ ojú oró ah. eh, gbọ́ fẹ́ kú pọ̀ lónìí ó sì lẹ́jú lé o sì ń lọ. òun dà. ojú oró ojú oró. ó oh, kábíyèsí o. àwọn kà mí lóhùn. olúwa mi. ọmọ kà mí lóhùn eh, sọ́dí ìgbà tí ń bá pè ọ́ lẹ́lẹ́ẹ̀kẹta kó o tó dá mi lóhùn. olúwa mi mò ń bẹ lágbàlá tí mò ń panu mọ́ gbogbo ẹnu rẹ nínú bó ti ń sọ̀rọ̀ òfúùtù fẹ́ tẹ fúrọ̀ táàtà yanyan àṣà tí òde kan fà òtútọ́ fọ́jú ẹ padà. wọ́n ní tí ewé bá pẹ́ lára ọṣẹ àdọ́ṣẹ ẹrú rẹ pé ńlẹ́ ọ̀fẹ́ máa bú alájọbí kò sí gbàdúgbò náà tó tó ní dẹrú padà kí ni tó ń ṣe tí mò ń gbé ọ̀dọ̀ ọ̀dáhùn. ń gbọ́ òun ṣàmójútó àwọn ẹrú ni ọmọ gbáṣá kòkó pẹ̀lú kòkó ẹ̀ tí ó gbẹ ojú oró olúwa mi ojú oró tí í sọkọ omi òṣìbàtà tí í ṣayá odò wo wọn lójú oró ní lẹ́kì omi òṣìbàtà náà ní lẹ́kì odò ayé òní gbàṣe rẹ ṣe ọmọ lẹ́kì náà ni àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n lẹ́yìn òní jẹ gbèsè kọ́ mọ́tọ́ wò <laughs> àbẹ́ẹ̀kọ́ gbèsè hmm. tí mo jẹ mo fẹ́ tọ́wò nù ọ wàá lọ síta sórí nú àwọn ẹrú tá a kó bọ̀ lójú ogun ọlọ́rẹ̀ mú kan tó bá ti rùmùrùmù wá ń bẹ̀. <laughs> olúwa mi ẹ wò mí ẹ rìn sápọ̀ ọ̀tún kẹyàn sápọ̀ òsì àwa là ń bẹ níbẹ̀ olúwa mi ṣebí èyí tó ga ọkùnrin tó ta gún kan ọkùnrin tó di igun ni ṣé a máa fi ṣókúnṣó a máa fi òórùn kóòrùn ó tiẹ̀ ṣe ní làákà ìbáyìí. àlọ́ ti ń bẹ láàrin wọn tí ilẹ̀ mọ́ bá ń gbà tó lùdùmọ̀ rẹ̀ ń ṣẹ̀dá rẹ̀ lọ́wọ́ ọfẹ dàbí àfihàn ẹkọ ọjọ́ kópa ọjọ́ yẹrẹyẹrẹ eh, eh, eh. bàbá tó wá rórí ẹ tó ń bolo ní. olúwa mi ó ti yé mi etí inú òun lè dùn lò kò dé tán. ìwọ náà ní pẹ́ darapọ̀ mẹ́rú ọ̀rẹ́rù rẹ ti pẹ́ ní ọ̀fẹ́ mọ́ abálájọbí. iná lọmọ òdógbó òrùn lọmọ àgàgà èmi fúnra ara mi. olúwa mi wúlẹ̀ tí wọ́n lé ogun. sún báyìí. ọjà báyìí. kí ló rè é bomi wá. omi kọ́ ọtí ṣẹ̀kẹ̀tẹ́. ṣẹ̀kẹ̀tẹ́ ọtí arẹmọ. wá kí ló fẹ́ lọ rè é gbé ọ̀kàrí súnmọ́ yìí. olùwà ó ti yé mi ó yé mi súnmọ́ yìí olùwà mi. ó ò tí ó túmọ̀ mi kí n fún ọ ṣẹ̀kẹ̀tẹ́ kárìmọ́dé súnmọ́ ìdí ẹ̀sìn ọ̀ yá wojú mi ìṣíntajú wọ́n mi kó wò mí re ìkòrò tẹ́jú wọ́n mi kó wò mí re èmi rèé o balógun ọ̀dárí ológbòso ogun panibọrí panibọ fún alágogo lékuléku abẹ̀yìn àrò gélémọ̀ gélémọ̀ àgbẹ̀ ìta ńlẹ̀ mi akọ ajá aborí kó ẹkùn abikàkà láyà ipò tó wà yìí ó wù ọ́. rárá bàbá kò wù mí. kò wù ọ́ ìwọ náà ọ̀fẹ́ gbòmìnira kọ́ ọ máa lọ bẹ́ẹ̀ni bàbá. ẹ ń ó sì yọ̀ǹda rẹ báyìí ọ wà á máa lọ ẹrú rẹ dọmọ látòní lọ ẹ máa lọ kárí o wá níyàn yín eh, eh. òpònú ni ọ ọmọ káwọn àgbà bọ̀ wọ́n ní bá a bá ṣe ni lórí ọpẹ́ láàdá ṣé wọ́n ti dúpẹ́ lọ́ọ̀mí ná. mo dúpẹ́ bàbá. a ò dúpẹ́ ó ní nǹkan tó yẹ kó o fi dúpẹ́ ah. ọmọ àjọṣe ẹ lọ́kọláya. Ah, ẹ dẹ́kun bàbá sẹ́yìn tí mo ọkùnrin. ẹ rí nǹkan báyìí méjì péré lọ́rọ̀ ọlọ́run ọ̀fẹ́rọ́ èèyàn ò sì fún òótọ́ ìwọ ọmọkùnrin ẹni ọlọmọ wa nkẹ ni. ọkùnrin ni bàbá. ó sì lọ ọmọkùnrin. Ah, àwọn tí wọ́n dúró tí wọ́n kó bàdá ni tí wọ́n ń ṣe olùtọ́jú yín tí wọ́n mójútó yín kẹ́ni wọ́n ọkùnrin ni bàbá. ó sì lọ ọmọkùnrin èmi tí mo jókòó ìkíni mi. ọkùnrin. ó sì lọ ọmọkùnrin ẹ̀hẹ́n àwọn ọkùnrin rèé. ọmọ bàbá ò tí ì sí lásán wò. Hm? ó dín lọ́wọ́ mi ẹgbẹ́ ìṣì ìṣì jẹ́ ìṣì àìṣì nì olóléwu tí mo bá ti ṣe ọ̀nà ṣe wò tí mo ṣe tí mo fẹ́ ṣe tán ó sì mọ ọlọ́wọ́ yọ̀ǹda rẹ lọ́ba dọ́mọ. ẹ mọ lọ àmọ́ bàbá ẹ dàgbà mọ sí. ẹ ṣe wọ ọmọkùnrin tí ń bọ̀ lọ́ọ̀kan ìwọ oṣù aṣọ rẹ ní mọ̀tọ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe á ní ìṣúná lásán ọ̀n bá nǹkan bọ̀ ìwọ. gba tápà gbogbo yìí ó wá ṣe tó ń kọ́lé ìgúnnu. wò mí ìgbà tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ èmi lóde tí wò ṣiṣẹ́ tó jókòó sí àyìn ṣó olórí méjì jù wọ́n lọ ní èyí. ẹ wo bàbá ṣé èmi nìkan mọ̀ ṣiṣẹ́ ni èèyàn ló jókòó síbi àwọn tí ò ṣiṣẹ́ dé. E. orí rẹ burú. ó yẹ bá a ṣe bá gbogbo ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ṣé ń báńgì ni. báńgì ó yẹ ẹ gan ló láti báńgì ìgbà yìí làárọ̀ rẹ orí rẹ borí àdán arábìnrin ìgbà mi lédè tó ṣiṣẹ́ tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ṣiṣẹ́. ẹ dákun bàbá ohun tó ń ṣe po sọ̀rá. ohun tó ń ṣe po sọ̀rá. èdè ń ṣe po ní sọ̀rá wọ́n ní kí wèrè ọ̀tàkìtì onílẹ̀ le ta ní tàtàyè ṣé wọ́n ní ọ̀tàtàyè ni ta ní ta lórúkọ ọ̀tàtàyè ìwọ ò ṣiṣẹ́ àbí nígbà tá a fi wọn náà joyè àwòdì tó o lè gbádìí ẹ. lóògùn ọbẹ̀ o. ẹsẹ̀ kan ti jà ẹsẹ̀ kan tẹ̀rí ẹsẹ̀ kan náà tó lógun dáhùn lóhùn ẹjọ́ yín sì kọ́ wọ́n ti pọ̀pọ̀ káàbàṣá ni bí wọ́n bá pọ̀pọ̀ káàbàṣá wọn ò ní mọ sọ pé nìkan ti ṣe nìkan ò ṣiṣẹ́ ẹgbẹ́rẹ́gbọ́ ẹgbẹ́rẹ́gbọ́ tó jẹ́ ọ̀dọ̀ kan ní irú lápanupọ̀ sí ẹgbẹ́rẹ́gbọ́ ẹ parapọ̀ ẹrù yín pẹ́ńlẹ̀ ẹ̀ ń bá lájọ bí kọ́ wọ́n pọ̀ ni ìwọ náà mọ̀tọ́ lẹ́ẹ̀kan mo láàfin ọjọ́ ìyàwó ni yóò lè gbẹ́ wá ní àyè ojú oró irú gbákejì tó jẹ́ ọ wá ṣe gbákejì dáadáa. olúwa mi olúwa. sọfẹ́fẹ́ lójú ọyọ lójú ni. olúwa ẹni kú ẹni kú ẹni sọ. ẹ ti ṣe ọ. ẹdọ̀bẹ́lẹ̀ ọyọ ẹdọ̀bẹ́lẹ̀ ẹdọ̀bẹ́lẹ̀ ọmọ yẹn ẹdọ̀bẹ́lẹ̀ ọyá ẹ máa fàyà fàbọ̀ wájú bí ejò ẹ máa wọ́ bọ̀ ẹ̀sùn. ọlọ́jọ́ sí i. ọ̀rọ̀ lọ sọ ìgbà tó gun òní kó lu ọ̀hún mọ́ ọ̀rọ̀ náà sọ bàbá ṣé ẹ pé àṣàdéhùn mọ́ mò ń ṣe ọ̀tá Elédùmarè ni. ṣàgó ní ọ̀pọ̀ ni ó yọ mí. àṣẹ wà. ṣàdéhùn ètò ṣàdéhùn ọbẹ̀ mi ṣàdéhùn ìwé ọmọ wàhálà tó fojú gbogbo orí rẹ̀ ló bó ní ta mi mo wá ń jóra láìsí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ọwọ́ alájọ sàdéhùn ẹ wo ẹrú mi nìyí o àrà tó bá wù mí ni mo lè fi yín dá bó bá wù yín mo lè sun yín jẹ bẹ́ẹ̀ni bó bá wù yín mo lè gbé yín kọ́gi bó bá wù mí mo lè ṣá yín sóòrùn ọ̀ya ẹ kó wọn lọ́jọ́ ìjìbò mẹ́kun ẹ lọ́dẹ tẹ̀ wọ́n. ọ̀ya gbàbí. ẹ wo ọjà ìjìbò mẹ́kun ní ká ẹ lọ́lẹ̀ tà wọ́n sí. ọ̀ya ẹ dè wọ́n. ọ̀ya ìwọ fókúndé. oyè fókúndé. ẹ dè wọn báwọn ẹ dè wọn. kíbọ̀ láàrin kíbọ̀ láàrin. bẹ́ẹ̀ bá dé ìjìgbò mẹ́kùn mo mọ̀ pé owó yín yóò ṣàràjọ. bẹ́ẹ̀ lọ sọ́hùn ìwọ lọ́kàn ọ̀kan rò wó wọ́n mọ̀ ní tí ń jówó. olúwa mi o. ìwọ ń wọ́n pé wọ́n gbaṣọ lọ́rùn rẹ̀ kí wọ́n sì sọ ọ́ dẹrú. sórí o ti lè wòran jù ń ṣe lọ dẹnu dẹ̀dẹ̀rọ̀ tó ń wò ọmọ tó yẹ kó o ṣe ó sì wá nanú lẹ̀ báyìí tán kan kì í ti pẹ́yẹ kó o súnmọ́ bẹ̀ súnmọ́ bẹ̀ lóore báwọn tó padà wá sí yẹn wèrè ó tún lọ òrí yóò kìkì bọ̀ lójú yóò gbòdì ọ̀sán lọ́ọ̀ mi ọyẹ ẹ̀mọ ìwọ̀wọ̀ lọ́wọ́ àwọn ti tó ẹ̀mọ ìwọ̀wọ̀ lọ. olúmọ̀ mi o dẹ́dẹ̀dẹ́ eléyìí yóò dùn tà lọ́jọ́. wọ́n ní kẹ́ ẹ̀ máa wọ́ wọn lọ. ó yà sọ. wá ní àyè sórí aláṣejù ni ọ́ bẹ́ẹ̀ bá ṣe aláṣejù ìdè gbójú òkè kò wò mí bẹ́ẹ̀ bá ṣe aláṣejù wọ́n ti ń kó wọn lọ síbi tí wọ́n ti lọ lè tà wọ́n ọwọ́ afẹ́ sọ̀wọ́ ọ̀rọ̀ wọn di ìyàwó tó yà pàdápakún tí kú lọ tẹ̀dá sọnù kí ni kókó tí ẹ ṣe fún ọ tó fi ń lù wọ́n. ẹrú ni wọ́n. ẹrú ni wọ́n. kí ni ìwọ nàró bẹ́ẹ̀ bá sá kòkó ibo ni yóò dúró sí kòkó fi gbẹ hmm? yóò dúró ti kòkó ni làwọn Yorùbá fi sọ pé asá kòkó pẹ̀lú kòkó ẹ̀ ní ọgbẹ ọyẹ ẹ̀yìn ẹ̀dẹ́ ńlẹ̀ ẹ súnmọ́ bíi kínní ọyá ko kó lélẹ̀ lórí. ọyá ìwọ náà kò ráyè wá kó tiẹ̀. kóòrù kó lélẹ̀ lórí. <laughs> ìwọ tó wá kólé rí ọyà kólẹ̀. ìwọ gùn lẹ́sìn. yóò kólé olúwa mi ní ọjọ́ kólé. ìwọ ń dé. olúwa mi ní ọjọ́ kólé. ọyà bí wọn bá ti ṣáájú kí wọn tẹ̀lé ọkẹ́ nso. tẹ́lẹ̀. gbogbo iṣẹ́ tí wọn ọ̀kan yín kẹ́ẹ̀ṣe gbogbo ẹ̀ lẹ́sẹ̀ ní ìsìn. ẹ máa ní sọ olúwa mi ni ẹ máa ní sọ. wá ní ìlú olúwa olúwa ṣé wọ́n mọ̀ nsọ kí wọ́n mọ̀ nsọ orí rẹ̀ burú ni o tún gbogbo òkè ọyà nsọ nso ọyọ ẹ máa ẹ máa máa kó wọn nso iṣẹ́ tí wọn ò fún yín ṣe mu. igbó lẹ kù sí òkè ìpẹ̀lẹ́ sùn wá alágbádá. èmi tí mo jókòó ń bí i lónìí tí wọ́n ń pè mí láyàbá oníbọ̀rọ̀ ọ̀tàn ayé tèmi náà ṣe jẹ́ kí lè kọ tí wọ́n máa ń pè mí olórí Mojírádé ni ìyá wa. olórí Mojírádé mẹbí wọn náà sì ti mọ̀ pé ẹni tí wọ́n bá ti ń pè ní Mojírádé ẹni tó ń jíradé gangan ni ìyá tó bí mi ó ti filẹ̀ ó ti fi bora bí aṣọ bàbá mi tó sì jẹ́ kábíyèsí ó ti rèwàlẹ̀ àṣà èmi tí mo sì jókòó yìí ọmọ ọba ni mí ìdí náà nù tí wọ́n ṣe ń pè mí ní Mojírádé Mojírádé tó ń wò wọ́n ẹ kí ni kémi ò bẹ́lẹ̀dà sí ẹ ṣé kí n para mi ni kí ni torí mo jọmọ ọlọ́lá mo jọmọ ọlọ́lá kan ẹ ogun wá dé nǹkan kan wá ṣẹlẹ̀ ilé para mi ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ elédùà ni kó mọ́ dúpẹ́ lọ́wọ́ orí rẹ ni o tí ò fi ọ́ pèsè fóòsà tó o ti diwọn ètùtù tipẹ́tipẹ́ elédùà fẹ́ràn rẹ ni bí ò bá wá ṣe wípé elédùà fẹ́ràn rẹ ni ṣé ìwọ lọ́wọ́ àjókòó ló mọ pàtàn fẹ́mi wọn ti fi ọgùn ṣe tipẹ́tipẹ́ tó ti sọnù tán yányán tó ti wábì kan tó ti kú sí. òsàdì wípé ọjọ́ tí kábíyèsí tó mú ọ wá sáàfin nkùkù sí ọ bí ẹrú mo tẹ́bi tó dáa pé kò sùn sí. mọ́rọ̀ bá ti wáyé páàrí làárí ó yẹyẹ kan ò lè yẹ ká dàrá àbọ̀rọ̀ mi ò yí ọ. ọ̀dà náà ẹ̀ dáa lé torí n tó gbé wa débi àyìn náà ni ẹ̀yin ẹ̀yin ẹyà ẹja mọ lo òkè odò lọ́hùn. Mm. Mm. gbẹ́sẹ̀ ńlẹ̀ gbẹ́sẹ̀ ńlẹ̀ òun sùn wájú. àmọ́ kò ṣubú náà. èmi ló ṣe é mọ̀ ah, sọ́dákú ni ah, bẹ́ẹ̀ mọ rí ẹrúkẹ́rú tí ó rẹ̀ di gbé ìgbà báyìí olùwọ̀ gbé ìgbà báyìí ó sì dákú náà olùwọ̀ ah. olùwọ̀ abẹ́ ọ̀rọ̀ ọmọ ìkẹ́ ló sì dákú gbọ́nrangandọ́ sí lẹ́yìn àbí sáré rẹ̀ ìyá tẹ́lẹ̀ ni kò sí ní tó ṣe mọjà tẹsùn mọlẹkùn lé mọjẹ láǹfọ̀fọ̀ ẹnìkan ò ní dúró kí wọn nífẹ̀ẹ́ bàbá rẹ̀ wọn ò ní bẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ bàbá rẹ̀ hmm. kò ga kò bẹ̀rẹ̀ là kí wọn nífẹ̀ẹ́ òǹtólú ìwọ lọ máa dáde owó rẹ mọ hmm. kí ló wáá dé tẹ wá sórí kodò sẹ́yìn ọmọ pé tígi oko bá sórí kodò òjòjò á mọ̀ ṣèwé ni mo hmm. jẹ́ kó dòjò ṣèwé wa kábíyèsí olórí olórí ṣé hmm, àìláṣọ ọlọ́run pàká ṣé òtún àtúrò ọmọ ìrìwò ni. Oh, oh. ṣé ìyún wa ni kábíyèsí ṣé bẹ́yìn lẹ̀ mọ́ pàrọwà fún wa ẹ̀yin lẹ́ni ẹ mọ́ gbé kúrò láà àti pé téèyàn bá wá fẹ́ sun ọmọ olówó orí yìí tí ròònù bá ń bẹ ń bẹ kò ní jẹ́ ọ́ tètè dọ́mọ̀ ṣùgbọ́n bẹ́yàn bá fi ìdùnnú tayọ̀tayọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ sẹ́rí ah! lè tá a ṣe lálẹ́ yóò dọ̀mọ̀ ní lágbára elédùà ah, olówó mi ojúre tèrètè ọjà mọ̀mọ́ bíbèjì kankan ọgọ̀rọ̀ ṣàníyàn ojúre tèrètè ọjà. mo máa bí ìdòwú rẹ̀ sí ọmọ ṣọ̀nìyàn. <laughs> ẹ má gbà mí kábíyèsí nígbà tá a bẹ̀rẹ̀ orin dáadáa tí wọ́n á fohùn búburú tí wọ́n ibà jẹ́ ẹ ṣe jẹ́ kí n bí kí n bí bèjì mi kí n bí dòwú kí n bí àlàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá bí ìdògbé kẹ́ ẹ bí kẹ́ ẹ mọ̀ bí bí elédùn àbọ̀bá fún yín bí ẹ mọ̀ wọlé lọ àwa lórun kan. ẹ gbọ́ àwọn ẹ máa ń wá wàhálà ojú rètè rètè ọjà ọmọ àti méjì kankanrẹ. àbí èso olúwa mi o olúwa mi àwọn àgbábọ̀ wọ́n ní kòrún ni kòrún ni ìdò ká ni. kò yóò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni kò yóò rí bẹ́ẹ̀ kí ni ọba àlè tó yun nílùú tó lọ́ba tó níjòyè tẹ́ ẹ̀ sì mọ̀ pé ìlú wa yìí ṣèlú kékeré kan tí ìlú kékeré kan tí ó wà fọ́ padà rẹ̀ lójú kọ́mọ kékeré méjì bára wọn jà ń di odò kó wá di tí nǹkan kìkan mọ́lẹ̀ tó sì lùlù bàrà olúwa mi àrífín ni àwọn ọ̀rọ̀ àwọn aráàfẹ́ tẹ̀dọ́ yìí ni o bàtà wọn ti ń ró pọnlápọnlá olúwa mi ó ṣe tán tí bàtà wọn ò yá bẹ́ẹ̀ ogun rèé o wọ́n ti ń pogun ọdún ọ̀rọ̀ kan rógun. Ah, olóyè ọ̀tún Ah, ah, bó ló ṣe à ń sọ̀rọ̀ ọba yìí ọba sì gbọ́rọ̀ kalẹ̀ ńgbà mi a sì dùn mí. n ò mọ tí mò ń sọ wọn lọ́pọ̀ lọ́nu. Ah, ọmọ nǹkan tó ń sọ akíndélé tó ṣe à ń wádàá káàkiri tóró fẹ́ bẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ eh, kábíyèsí kábíyèsí aláṣẹ kejì òrìṣà ẹ ránṣẹ́ pé baálẹ̀ wọn ni baálẹ̀ wọn la ránṣẹ́ pé tí òwò aṣọ tẹnu ẹ̀ fún wa lójúde ọba kí ló dé kí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò ti bẹ̀ kú o baálẹ̀ wọn ti fi igi ṣóńṣó báyìí ó ti fi gbẹ̀dú ó sì di di dandan báyìí kó gbọ́ dẹmúdẹmú ọ̀rọ̀ lẹ́nu àgẹ̀rẹ̀. ọwọ́ àwọn àjòkó obìnrin. ọmọ wa ta ló ilé yìí. nisọ ah. nisọ lójú kábíyèsí eré rẹ eri rẹ eri rẹ ah. ti bàjẹ́ ah. eri rẹ bàjẹ́ lórí rẹ tán yányán. ọmọ burúkú lọmọ yìí o. ṣé ìgbélé ni wọ́n tó ń gbà sára àwọn olóye ń jókòó. ẹ̀yin eh, kábíyèsí ọlọ́sí lọmọ yìí o tẹ́ ẹ bá gbọ́ mọ̀kàn tí ẹ wá bẹ̀rẹ̀ sí ní ìwò mo bá ń wo gbogbo rádaràdá tí ń bẹ lára rẹ̀ mo rí pàrà rẹ̀ ń yí mo máa ń béèrè lọ́wọ́ mo ní kí ni ṣíọ́ sí ara rẹ ò yá ni nígbà tí òwe olóhùn lóyún ni àtọ̀ tá a fún ọ lóyún o ló bá ní kábíyèsí ni eléyìí kẹlẹ èèyàn mọ̀ pé kábíyèsí fóun lóyún ẹ rí pé lórí burúkú ọmọ lọmọ yìí. ó ti dàgbà gbọ́ ọmọ olóyún. ìṣòro ọ̀tá ń fún ọ lóyún. kábíyèsí. olúwa olórí o ti lóyún. Ah, fúnra mi ní pa olórí. fúnra ara mi ni wọ́n padà nù. ṣe fún bá ṣe fún bá. gbogbo ayé ni ó gbọ́ o irọ́ tó pa kalẹ̀ yìí eh, gbogbo ayé ni ó gbọ́. olórí símẹ̀dọ̀ ṣé lóòótọ́ ló lórí. irọ́ ló ayé ó sì á lọ́rọ́ fún. olórí lóòótọ́ kàtó. kábíyèsí aláàfin mo là kún ọba lónìí jẹ́jẹ́ ẹ̀kú. ṣé ẹ padà lẹ́yìn mi láíláí ni wọ́n mọ̀ sí létí láíláí ni wọ́n mọ̀ sí mi wọ́n mọ̀ bọ́ báàmí ìgbà báàmí ìmúlà ọlọ́pàá mo dúpẹ́ mo dúpẹ́ kí ni olùwà fọmọ sílẹ̀ sáyé lọ báàmí ah, mo dúpẹ́ mo dúpẹ́ ọ̀rọ̀ gbẹ̀dùgbẹ̀ lókè gbẹ̀dùgbẹ̀ lóòótọ́ àti lódò lèmi náà ṣẹ̀ṣẹ̀ wá gbà pé àyàfẹ́ ní ọba tí jẹ́ ọ̀rọ̀ dùgbẹ̀dùgbẹ̀ lóde gbẹ̀dù mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ túbọ̀ ràn mí ṣe mọ́jẹ ń jábà tí mi náà wàá dọ́lọ́mọ á. ìgbàkàpọ̀ kan mo dúpẹ́ mo dúpẹ́ mo tiẹ̀ àmọ́ bí tí mo fẹ́ dúpẹ́ náà dé ẹ jẹ́ ìdí dúpẹ́ ìjálẹ̀ o. Ah, wọ́n máa sìn yín ni wọ́n máa bọ yín ni wọ́n máa sìn yín ni o wọ́n máa bọ yín ni o àdìmúlà ọlọ́fin ọlọ́fin àdìmúlà ọ̀rọ̀ dùgbẹ̀dùgbẹ̀ lóde ìbẹ̀dú wọn gbóhùn mi ṣàṣẹ báyìí o mo dúpẹ́ lọ́wọ́ yín o èmi náà ti wá dọ̀ lọ́mọ báyìí wọ́n dọ̀ lọ́mọ láyé ẹ̀ ti rí bẹ́ẹ̀ o sì rí bẹ́ẹ̀ àṣọ́nà tí ó bá jẹ olódùà ẹ̀dẹ́ ni o ẹ̀dẹ́ ni o ẹ̀dẹ́ ni o mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ Elédùà mo dúpẹ́ o mo dúpẹ́ o àdìmọ́là ọlọ́fi àdìmọ́là àdìmúṣe orere mo dúpẹ́ o àti ó dìmú àti ó pọ́nlé àti ó dìmọ́ àmọ́ àti ó sáyà abúwábá. obìnrin kan dubai ni ní ọmọ ọgbó lọ́dọọdún ẹ ṣeun mo dúpẹ́ o ah èmi hm, ọ̀dà ọlọ́run ọlọ́run ìjọ dá. olórí olórí. olórí olórí. akọ́dà wọn lọ pè tí ó wà pọ́ dànù akọ́dà wọn lọ pè tí ó pọ́ dànù yóò bẹ orí rẹ yóò borí rẹ lẹ́lẹ́ ní ìsìn jẹ́ kí kábíyèsí ó padà wá. ẹ ṣiṣẹ́ sùúrù. kò láńlá kankan kò láńlá kankan yóò kú gbẹ̀yìn ni yóò lóyún fọkàn ẹrú ẹrú játijàti ẹrú lásán yóò mọ ọba dikọ mú. àbíyèsí ah, o olúwa mi àbíyèsí olúwa mi. Ah. ọ̀tún òsì nígbà tí awójútu ọ̀rọ̀ yìí pa ọ̀rọ̀ ọlọ́mọdé tá a rójútu ẹ̀ mo méjì mi kẹta mo rí ilé aláwọ̀. ẹ̀kọ́ ọ̀kọlà ìwé lọ́kọlà sẹ́kọ̀ọ́ lára ẹ gbọ́ ọba fi ṣe tutù àti àwọn ní ìsìn gangan gangan báyìí náà gangan kábíyèsí ọ̀nà yóò ṣe é padà. ẹ nínú ọmọ àti ètùtù tá a fẹ́ ṣe èwo ni kókó. a mọ̀ a mọ̀ pé ọmọ ló ṣe kókó àmọ́ ṣé iṣẹ́ ìlú náà ò ṣe é mọ̀ ṣe bàbá ṣe àwa là ń wé èèyàn gangan gangan ní ìsìn gangan bó láti rí èèyàn. Ah, ẹ bàbá ibi irú oríta ibi tẹ́mi retí kẹ́ ìyanu hmm, ẹ bá ń pè bàbá nílé bàbá lóko ba ìbà bàbá kábíyèsí hmm. olódùmarè nìkan ló lè béèrè ah, kábíyèsí gbogbo àwọn eré ètò káàfin ọkùnrin bẹ́ẹ̀ ń bẹ obìnrin bẹ́ẹ̀. ìkìnnìkìnnì ìkìnnìkìnnì gbogbo àwọn ọmọ tó wúlò fún dáàrin lójoojúmọ́ kí la máa wí kí la máa wí wọn náà ti sọ ó ti sọ tá àwòrò ó ti sọ̀rọ̀ ó ti sọ́kù ó ní elédùà ò béèrè kí la máa wí elédùà ò béèrè elédùà ò béèrè. bóyá orí àwọn ọmọ ẹranko ọba bàjẹ́ kí ọmọ èèyàn lè dà. kí làá wàá ṣe mo láti rí èèyàn. bàbá àbá kan tó sọ sí mi lọ́kàn orúkọ ẹ̀yin àgbàlẹ́ ní àbálà kó dànù ẹnìke kálábà dànù hmm. wọ́n ní bẹ́ẹ̀gùn bá kọ pélé ta ló lè sọ eégún bá sì kàbàjà ta ló lè mọ̀ hmm. àfàmàwò mọ́rò àmàwò mọ́rò tó ń bẹ́ǹdì ọ̀rọ̀ tó ń bẹ́ǹlẹ̀ báyìí iná lẹ́yìn èmi ìbá ní kí n lékun ọ̀rọ̀ kan sí báyà ńgbà tí àwọn ẹ̀ṣọ́ tààfin àwọn ẹrú tààfin tí wọ́n ti domi ara àtẹ̀jẹ́ ara yín hmm. ká tètè mọ́ kan ká lọ́ọ́ jẹ̀jù mẹ́kùn ká lọ rẹrú mi wálé ẹrú tá a bá wá rà wálé hùn àní tí ìjẹ fojú kẹta ìpá ká sì yanjú ẹ tán kẹyìn yọjú wà kẹsàsẹ lọba tán fàkájì. ẹ dákun ẹ mọ̀ pé mo ṣàfèrèsé sí wọn yìí o ah, kábíyèsí. tó ilédùà ah, bí ká ṣàfẹ̀yìn ṣètùtù iná sáni. kátàkátọ̀ kọ́mọ̀ hmm, bá dẹrùn nídìí. dẹrùn nídìí. ó kọ́jẹ́ jùlọ mẹ́kùn àwọn bàbá wa ló fẹ́ gbà á bẹ́ẹ̀ni ah, àwọn bàbá wa ló fẹ́ gbà á. àbí òmùjẹ́ oníkọlà ń fẹ̀jẹ̀ ṣàwé fi ń ṣafẹ́ ni. ọ̀dà àwòrò mo fọ̀rọ̀ náà lé ọ lọ ó fi lé ọ lọ ìwọ náà ní kó ọ̀rá àtàtúpà àtàpàdé ibẹ̀ ìwọ ni kò rí. omi gbóná ìwà pẹlẹnu owó ìpẹ́ ṣàkéèké. Hmm, àfi bàbá ń lé. ìwọ́n kàn yín láàfin. ọ̀dà. àmọ́ bá ṣe bá ṣe rìn. abọ́ rẹ̀ bá ti dé kan kò gbọ́dọ̀ rí kan. Ah. Ah, àbí ah. olúwa mi táwọn wà á mọ̀ wípé kì í ṣe pé bóyá ká fi eh. Eh, ibi tí ọjà sí rèé ibire náà ni ibire ló wá já sí. àṣẹ̀ṣẹ̀ jáde síta kan àwọn bàbá wa ní ibire ní ọjà sí. ẹ̀yin lọ fẹ́ẹ́ rú lóyún bọ́bìnrin ti pọ̀ tó ń lu wa yìí ní pupa ní dúdú ní kúkúrú ní gíga kábíyèsí ẹ̀rú lẹ́yìn wá wò sùsùsùsùsù ńlẹ̀ fún lóyún kábíyèsí èmi ni wọ́n pọ̀ dànù. rárá mi ni wọ́n gbẹ̀mí. wọn ò bí ìran bàbá ńlá bàbá tó bí bàbá rẹ dá. kábíyèsí gbogbo ìlú ni ó bá wa mọ̀ sí. kábíyèsí látàbàdà bàbá yìí láti inú ọjà débi ibì kan ìmọ̀ kakiri báyìí ni ìmọ̀ kàkiri tí mo wí pé kábíyèsí ti fẹ́ rú lóyún o kábíyèsí ẹ ṣe kí ni ẹ fún bẹ́ẹ̀dì. wọ́n ṣe ìyọnu ẹ bá ń pa láago ẹ bá ń pa láago wọ́n ràn ọ́ lọ ẹ bá ń pa láago wọ́n wà bẹ́ẹ̀ látọjú ọjà lọ́dọ̀ pàkó yìí padà délé rẹ dálé rẹ wọ́n wàá padé sí àárín ìlú gan-an ìlú ibẹ̀ ni wọ́n parí ẹ̀ sí tí wọ́n mọ̀ sọ pé èmi ọba rẹ o mo fẹ́ rú lóyún o àbótúnkù tó fẹ́ sọ. ẹ̀fun ni àbẹ́ẹ̀dì. èmi ò ṣe nǹkan o ẹni tí yóò dùn mọ́ kókó rí. Ah, kò sí nǹkan kan kò sí nǹkan kan. èmi ni wọ́n kọ́ ọ̀dẹ́ kábíyèsí èmi ni wọ́n gbẹ̀mí ọmọ yìí. wò ó bí yàrá yàrá bá kọ̀ǹgọ́ rẹ̀ ẹ wò mí wò ẹ kọ́dà ó ń wò ni tó ń wò ni ẹ gbé gbé gbé gbé gbé gbé kí ni ìbọn ta ó dàbí ẹrù olè wò mí ndé ndé ọmọ yìí. Ah, ọmọ yìí lóyún mo ṣe nǹkan ọmọ yìí lóyún. wò mí wò mọ́sùkú mọ́. Ah, wọ́n sọ ọ lẹ́bọ ni. olúwa mi kábíyèsí. láti ìsìn lọ ọ̀tún báyìlárí ẹ mú ọmọ yìí lọ kí ló ti gbọ́kọ̀ ẹ̀ náà. ẹrú ẹrú bíi ti bó ẹrú bíi ti bó ṣe é síwín. ayaba ayaba ayaba ni ẹ mú wọlé lọ ẹ mú yẹ wọ yẹ wò fún fún yín aṣọ tó dáa kọ̀wé ẹ bá ń fún yàrá kan ń da ayaba ń tẹ gbogbo ẹ tọ́tọ́ bá ti yọ tọ́ bá ti tọ́ sáwọn ayaba báyìí ẹ máa fún un tẹ̀lé tẹ̀lé oríṣiríṣi oríṣiríṣi gèlè abẹbí. kàtá ni burúkú ìdílé burúkú tẹ̀ ń wé yìí kàtá yóò wọn àtọ̀run ni. ọmọ ọ̀gá ẹ̀sẹ̀ ẹ̀ lóje. nígbà tí ó ah, mọ ọmọbìnrin wọlé mm ọmọ yìí rìn dáadáa mm-hmm. ṣùgbọ́n gbà tọmọ yìí ò bóde mm-hmm. ẹ pé kí n mo rí ó kẹtan bóde. sọ <laughs> ọ̀rọ̀ rẹ̀ wá yìí ọ eh. fẹ́ràn obìnrin ó pọ̀ àfi bí àfiṣe. ó fi jọba mi ni. iyún lẹ́ẹ̀fì mọ àwọn ọkùnrin eh. ọkùnrin tó dápé lọ́kùnrin àwọn gan bọ́ bá ń gbọ́ dárin dárin àwọn nù. ọkùnrin ọkùnrin rè. mo lè fàbúrò mi sọ. ẹ wo bí ẹ wo bí ẹ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ kan wà tí ń jawọ́ jẹsẹ̀ nínú mi o. ṣáà wo ìyẹn ni pé lédu ọgbàgbé ìlú wa yìí náà. lọ́nà wo. yóò dà fún bá a ti ń bi nínú. sẹ́yìn ò gbọ́ pé kábíyèsí wo dọ̀ lọ́mọ láìpẹ́ yìí. iyọ̀ rẹ o. kẹ̀tẹ̀ bí ọba tiẹ̀ jẹ́ yọ̀ kí wàá ní ọwá ń karamọ́ lórí yun kí ni yun wàá jẹ́ tuntun lé lórí kábíyèsí ó dọ̀ lọ́mọ láyé ẹ̀ ṣé kí ni ká wá sí sáwà tá a ti bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká lé àwọn ọmọ wa ká lé wọn pa ni àbí kí ni tó fẹ́ fàyọ gangan kò yé mi tẹ́tẹ́ pọ̀ ọmọ tí kábíyèsí ọ̀wà bí nìsín ni ọ̀wà dẹ́rù bà wá. ó má tiẹ̀ dá lóhùn oje kábíyèsí tó yẹ pé gbogbo ìlú ló mọ̀ wípé kò lè ta kò lè bóbìnrin sùn kó doyún. bẹ́ẹ̀ni. wá ní yóò tó dọlọmọ láyé lọ́nà wo ni ó gbégbà wo ẹja wọ́rọ̀ mi sọ. ẹjẹ àti ẹsì dúpẹ́ ìpẹlẹdù àti ẹtì dá lóhùn. ṣé lóòótọ́. ẹ wo bí mo gbọ́ ẹ dákun gbogbo yẹn gbọ́ ẹ̀yin gangan tẹ́ ẹ dúró yìí ẹ̀yin nìka. Ah, lọ́nà wo. ẹ̀yin gangan nìka tí ń gbénú èèyàn tí wọ́n fi ń pè lóṣìkà torí pé èmi ti ní àmọ̀ràn tí kábíyèsí ó ti fi dọlọ́mọ láyé láti dọjọ́ yìí tẹ́yìn ò lè bá ń sọ fún àwọn aráàlú àbáwọn olóyè pé ẹ dákun ẹnìkan ń bẹ tó jẹ́ pé yóò sọ kábíyèsí dọlọ́mọ láyé ẹ ṣe bí kábíyèsí báyìí lè gbà ń láàyè kí wọ́n kàn sọ mí sáàárín ààfin láàárín ọjọ́ mélòó kan wọ́n bí gbogbo lórí pátá ni ó lóyún sọ́gbọ́ kan èmi ẹkùn. ẹ wà á àwọn ọmọ tí mo ti bí tí gbogbo yín pariwo pé mi ọlọmọ lápẹrẹ ń wọn ò bí nǹkan kan sọ ọmọ pàwọn ilé tí mo ti bí wọn bá sọ pé ogun dé nísìnyí pé àárẹ̀ jagun hmm. kì í ṣe pé kẹsẹsẹ mọ wá àwọn jagunjagun kiri mọ àwọn ọmọ mi ti tó jagun wọn pọ̀ tó tó bá jẹ́ mímọ́ tó wá tẹ̀lé tí ìyá mi sọ ni wọn ti bí odindi ìlú kan ká mọ bísí ká mọ rẹ̀ sí ni ìyá mi wí. àmọ̀ràn rẹ̀ dà kò ṣeé tẹ̀lé ni. ẹ o kí ló ń tó ń ṣe kábíyèsí wa gan-an náà ah ọ dàbí ẹni pé ọ padà lọ ààfin ọ lọ bèrè lọ́wọ́ kábíyèsí. mo ti rí gan an. ẹgbẹ́ mu wá fún wa ní àyìn ẹgbẹ́ mu wá ẹgbẹ́ mu wá. Ah, ah. lórí ètò sọ̀rọ̀ tó bá jẹ́ wípé lóòótọ́ lóòótọ́ hmm. ni kábíyèsí yóò padà dọlọ́mọ láyé hmm. inú mi dùn sí i hmm. èmi náà sì gbà ládùúrà. ẹ dákun ẹ gbé kinní. ẹ kinní wá dákun ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni o kéègbé ẹmu tí mo gbé wá ìta ní ọ̀sán owó ẹ̀nu yín. à ń so nígbèsè. ayélujọ lórí ọ̀rọ̀ tó bá tà ń sọ lọ́wọ́ yìí wípé kábíyèsí ó tó dọ̀lọ́mọ láyé tó bá jẹ́ wípé lóòótọ́ ni ìdùnnú kábíyèsí ìdùnnú gbogbo wa ni wo a ti bẹ̀rẹ̀ kó mọ látẹ̀ ní ìlọ́ba yìí ah! gbogbo akègbè ẹmu tá bá mú bí mo gbé e àwọn ẹbí ọba nu. mo gbé. yọ̀dà fọ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ tẹ́ rí. Ah. mo gbé. yọ̀dà fọ yọ̀dà fọ. ìjà ló kú dá ewu sanwó. a ti a ti bẹ̀rẹ̀ kó mọ́ a ti bẹ̀rẹ̀ kó mọ́ oyún tí wọ́n ti ní ọ̀yá ẹ̀ mọ̀ ṣe kó mọ́ so ẹ̀ mọ̀ ṣe kó mọ́ so yọ̀dà fún ọ. orí mi ọkọ mi kábíyèsí o mo wọlé borí adé àbúntẹ́ni mo ní pẹ̀lú làre ọmọ adáde owó rẹ mọ. kábíyèsí hmm. mo gbọ́rọ̀ kan ni o olórí kéké ń lọ fi ọ̀rọ̀ kan tó wa létí ó ní ọ̀kan dandandanú àwọn ẹrú ó lóyún láàfin hmm. kò wá rí àwọn ẹrú ẹgbẹ́ rẹ̀ kò rí parọ́ mọ́ ajá yín tí ń jẹ́ táńtọ́lọ́ ń kò rí parọ́ mọ́ ọwọ́ apòdìdì orí adé ló òun lóyún ah. mo ní múgùn dàgẹ́ ẹnìkan èé tẹnu aláìsàn jó oògùn tó tó ṣe bí òwe wọn tó pèwé lójú yín o kábíyèsí ká gbọ́ ti ẹnu yín. bí kábíyèsí ò bá tiẹ̀ wá fẹ́yàn gbogbo wa la mọ ìdílé tí gbogbo wa yìí ti wá tí kábíyèsí ti wá mú wa àwa jẹrú kò lè jẹ báwọn. àwa jẹ pé mò ń parọ́ nu o èmi wá bá gbogbo yín àti ìyá àgbà mo sọ fún yín mo ní kábíyèsí mo lọ fún ẹrú lóyún ẹ wá ìsá ní ìsẹ ńdagẹrẹ ńdagẹrẹ ẹ ẹ pé kí kábíyèsí ó sọ̀rọ̀ kó lóun ò fún ẹrú lóyún ẹni tó ṣẹṣẹ ẹ ẹ mo parọ́ ọrú ẹ̀ fún yín rí àbí mo wá pè yín ìyàwó àti ọmọ pè yín ìyàwó rí wípé kábíyèsí ṣe nǹkan kan rí. olórí mo jíra jẹ káyọ̀ mọ́ mọ́ tó tó jẹ ọmọ ọmọ ọmọ ẹrú. olórí mo jíra dé díẹ̀díẹ̀ o ah, ah. kí ni tó dé gan ẹ wo gbogbo yín ẹ má jẹ́ àtorí pẹ́ dún yàgbàdo jẹ lóko kádélé ká mọ̀ kó gbà tí fún bèjì o ẹgbẹ́ amọ̀ràn tí bójú yín náà ni ẹgbẹ́ amọ̀ràn ti pé ọba aládé ni igbákejì òrìṣà hmm. bí ẹkùn bá ń bú ajá kan ò gbọ́dọ̀ gbìn o ìyá wa ẹ béèrè àní sí wọn ni gbogbo ìwọ̀n àwọn wà ti tó yẹ akọjú sí kábíyèsí. ẹ béèrè tí wọn lóyún ẹ ti ń kò lè yé yín ọkọ mi olówó orí mi á mm-hmm. nìkan jó ohun ẹkùn mm-hmm. ẹ gbọ́ bó ló ti jẹ gan ẹ ṣàlàyé fún mi mm-hmm. ọba fẹ́rú lóyún o. ẹ wá mọ ọwọ́ ọmọ tá à ń wí yìí o. àti mo jíradé àfi bí ìmúmu wọn jọ. Ah, ah, ah. ìyá wa ọmọ tẹ́ẹ̀bì ẹrú ni ó jọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ tàbí ẹrú ní ọjà tọrọ ọmọ wọn kù èmi tí ń sì parè èmi mo wí bẹ́ẹ̀ àfi kó kú ni. wọn ò bí ìyálà ìyá àfùrọ̀ kan gbọ́ wa bánlá rẹ̀ dáa tó bẹ́ẹ̀ ọ̀pá kí ni. Hm? ìwọ́n pẹ̀lú tẹ ìfún lóyún ni. ọ̀pá kábíyèsí tí n bá pàṣẹ pèmí lọ́mọ àlè. yóò kú ni lọ́wọ́ kí ni tó fẹ́ gbà sílẹ̀. mo pa kọ̀dà kọ̀ pa ẹ̀ kọ̀dà. lágbára elédùà àti gbogbo aráàlẹ̀ ilẹ̀ pátápátá ọmọ wọn sọnù bí igbá tí wọn sàmì sí. àṣẹ bẹ́ẹ̀ ni àṣẹ sì gùn. ṣé wọ́n rí gbọ̀bá wa sọnù tán ṣé rí bí ó sọnù sí yóò tún kú mbẹ̀ náà ni. Ah, ẹ wá gbọ́ kò sí tí ó ṣe gbégbé tí ń jábọ́ lára igi tí kì í nìgi lára ọjọ́ òkúnlẹ̀ rẹ̀ wẹ́rẹ́ ni torí ẹ̀yin náà bá yàn lé òfin tèmi rèé o àtọ̀tún àtòsí yín ẹ fún láyè mo fẹ́ bọ́kọ. ẹ wo ẹ wo wọ́n ti dífá bẹ́ẹ̀ o wọ́n ti dífá ń gbà wọ́n sì dífá fẹ́mi wọ́n ní wípé láyọ̀ báyìí ni màá lóyún tí màá sì fẹ̀yìn mi gbọ́mọ pọ̀ ọjọ́ tí ò ṣẹlẹ̀ ni wọn sọ fún mi kábíyèsí parọ́ fún yín ìjà wa kò sì jẹ́ mọ́. torí ńgbà kábíyèsí bá ń jì mí tí ń jì mí tí ń jì mí tí ó mọ̀ pé yín òdùn ẹ̀yìn òdùn ẹ mọ̀ pé gbà mí oorun ò tí ì dínkù mi tí kábíyèsí ó mọ̀ kọlẹ̀kùn yàrá mi ọwọ́ tí wọ́n máa kò ṣe nǹkan kọ́kọ́ lẹ́sẹ̀ nǹkan kan fẹ̀yìn ó ṣe mẹ́wàá fẹ́ mi o ó ṣe mẹ́ ó ṣogún fún mi pàápàá ẹgbàá lọ́nà mẹ́wàá ó ṣe fún mi bẹ́ẹ̀ yóò bá fẹ́ yàwó lé mi ṣe ẹrú ni ó fẹ́ ẹ sọ fún láyè. kọ́ máa pè yín ní ìyáálé ẹrú. wọ́n máa pè yín ní ìyáálé ẹrú. ìyáálé ẹrú. ìyáálé ẹrú àwọn àwọn bí wọn láti bìire ìyáálé ẹrú. ìyáálé ẹrú ẹrú ti fẹ́ bímọ fún yín tẹ́ mọ̀ gbé pọ̀. ọlọ́run ṣe ẹ̀kọ́ ọmọ ni ọlọ́run ti sọmọ fún yín ọmọ ẹrú. bí mo ti sọ̀rọ̀ ọmọ mo ti bẹ́nu mi o. ẹ ṣeun bẹ́nu rẹ ẹ ṣeun. kí ni bẹ́nu rẹ. Ah. Ah. kábíyèsí sẹ́ẹ̀ rí n tẹ́ fowó rà. ọkàn bí hmm? ọkọ mi sẹ́ẹ̀ hmm? rí n tẹ́ fowó rà ṣé ẹ sáǹgbọ́n tí wọ́n ń wí lẹ́nu hmm. <laughs> kábíyèsí hmm. kìí sàwọn wọ̀nyí lẹ fìyà jẹ èmi gan lẹ fìyà jẹ ngbẹ́ tí mú wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan tí mò ń tẹ́wọ́ gbà wọn lẹ́wà rè fẹ́rú lóyún ẹrú kábíyèsí ẹrú kábíyèsí ẹrú. olórí àgbà ìwọ lórí rẹ wọ lórí rẹ wọn ìyá mi ní kí ọ bàbá ní ṣe ọ pẹ̀lẹ́ ńgbà ọ̀kánjú àbáyọ yọ lọ lé wọn àwọn wọ̀nyí wọ́n wulẹ̀ padà lé wọn ni ńgbọ náà wò bá a ti jọ béèrè kò yí ọ báyìí oríire ọbọ ṣe elédò ọbọ ṣe wọn náà ó rí gbẹjọ ó rí gbé àwòyè lọ́lọ́run ó ṣe orí àpérè orí àsùnwé abániwáyé mọ̀ ṣe gbàgbé ọmọ ajígbé gbàjé kárí torí ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹyẹ ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹ̀gà alùgbàgbà tí lọ́dẹ́lẹ̀ kò wá rí ọmọ ajé jífojojúmọ́ ṣe oríire ọbọ ṣe oríire òní takò ọ ó yẹ orin tó ó rí gbẹjọ lẹ yìí. Hmm. àmọ́ kábíyèsí ilẹ̀ iṣu. ilẹ̀ àánú elédùrà iṣu. kábíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ òun ni máa ń bá yín fẹ́ mo fara mọ́ mo sì gbá tinútinú. ó jèrè tiẹ̀ náà da ọkàn rẹ̀ ó balẹ̀ orí ẹ̀rẹ̀ ní ọbọ̀ ṣe orí làpéré orí làsùlé abániwáyé mọ̀ṣẹ́ gbàgbé ọmọ ajé gbégbá ajé kárí tó ní ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹyẹ ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹ̀gá àdùgbàgbà tí lọ́ọ́ délẹ̀ kò wá ọmọ ajé fojoojúmọ́ ṣe ń tọ́da orí rẹ̀ ọ̀dọ̀ lóhùn. àmọ́ kábíyèsí ẹ fura o ẹnì kìíní ni yóò kù ẹnì kejì ni yóò sọnù. ẹnìkan ìgbọ́kú ẹ̀dán ìgbọ́kú rẹ̀ lẹ̀. kí kí lẹ́yìn ti máa ṣe báyìí táwọn ọlọ́lọ́run ni. ìyá wa lórí ọ̀rọ̀ ẹrú ni mo wá rí yín fún o ìyá wa ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. kò kúkú sí ní tá a ṣe sí ọmọ ti ṣe ní tí ó ṣe ó ti ṣe ní tí ó ṣe ẹni tí kàn ń dùn mí ni pé èmi ò lérò pé kábíyèsí lè dánwò tó dánwò odidi ọba ọba aládé sí n tá a ṣe o. n tá a ṣe wà o bí mo ti dákẹ́ o n tá a ṣe ń bẹ́nu mi o ẹgbẹ́ tí yẹn wá kẹ́ sọ fún ẹ ìyá wa ẹ wo ẹ ẹ yìí sọ fún mi. ẹ. àríkẹ́. ẹja ò ní gbé inú omi kéèyàn mọ́ wẹ̀ a gbọ́dọ̀ dánrú ẹ̀ wo a gbọ́dọ̀ dán wo ẹja ìgbómi kéèyàn mọ́ wẹ̀ rárá rárá rárá. ẹ ìyá wa kí la wá ṣe báyìí. sórí bẹ́yìn ṣe ń rò ń lèmi náà ń ro tèmi sọ wá rí àrà tèmi ọ̀dà <laughs> àrà tí ń ọ̀dà mi pamọ́ ni nígbà mo bá gbé bóde báyìí yóò ya gbogbo ààfin yóò ya yín ẹ tó bá rí bọ́ọ̀n ìyá wa ẹ jẹ́ fi yín lẹ̀kẹ́ lọ sùn ẹ ṣeun. kẹ́ ẹ wá tó mọ̀ ọ lọ. ẹ nà náà sin o ẹ wá bá mi ń gbòdélẹ̀ ń tọ́sẹ̀lẹ̀ káfíìmọ̀ sọ̀kan ni o nígbà bá yá ní ìsìn lẹ́mọ̀ kó yàrá ti àwọn ìyá yín tí wọ́n ń ṣe bí ẹni pé wọ́n ní sùúrù. ìyá wa tí ìmú ń ṣe báyìí. tèmi ló ń ṣe. ah tí ìmú ń ṣe. àríkẹ́ kí n kàn wá sọ fún ẹ ní ìsìn pé àríkẹ́ o ẹyà kẹrù rẹ kó kúrò láàfin. àyà wa bíi ti bá wọn kọ ẹ jẹ́ fi yín lẹ̀kẹ̀ sùn ẹ ṣeun yá wa. ojoogu ọ̀dọ̀ yín la hmm. àkíkí mi tọkọ yín náà ti ń fẹ́ yín léra yín fún nígbà tí fẹ́ràn àwa sí ọ̀yẹ́ kó ti jáwọ́ wọ́n fi hàn káàkiri. a mọ̀ pé ránṣẹ́ orí tẹ̀ ẹ̀rọ ọmọ ṣòkó lé o ọmọ làró lé ẹni. oníyàrá aṣọ lọ́jà o ọ̀la ara aṣọ lọ́jà o ọjọ́ àbákú làṣà ṣègbè ọjọ́ àbákú làṣà ṣègbè o ọmọ. kí mo ṣe fún ẹ gangan pàápàá látọdún tí mo ti wọlé ọkọ bẹ́ẹ̀ pé kò sọ oge olórí burúkú wo ni mo ṣe pàápàá oge wo ló tún kù tí èmi oyè ronke tún gbọ́dọ̀ má ṣe gbajúmọ̀ orí ibùwò kan ni mo bá káàkiri lọ́dún tí mo wọlé ọkọ bàbá ní kí n bí sùn kí n bí wálẹ̀ ìyá sọ bákan náà látìgbà tí mo ti wọlé ọkọ tí n bá ti ń jẹun ọmọ a gbọ́dọ̀ pọ̀n ṣé bí mo jẹku jẹjà ńlẹ aláwo lórí ọmọ iná ni mo jèsè jèsè ní oníṣègùn bí aláàfáà bá gbé hàn tù wá mo mọ iná ni wọ́n ní kí n wá mọ́ínmọ́ ìfẹ́ eégún mo wá wọ́n ní wẹ́rùn àgbòfóró mo máa wá wọ́n ní kí n wá jáfógun onírè kí n wá gbin àtàtà foríṣà ńlá síbẹ̀síbẹ̀ kọ̀ọ̀ náà ni kí wá ní kókó aṣọ tí mo tò jọ kí ni kókó gbajúmọ̀ mi pàápàá kí ni kókó kí ni kókó aṣọ tí ò sẹ́ni tó fẹ́ jogún rẹ̀ gbogbo oge tó yẹ kọ́ mọ́ bá mi ṣe mo ti ṣe gbogbo ẹ̀ tán èmi ò yẹ ronke mo jọmọ nídìílé olóyè mo tún fẹ́ ọba àmọ́ kàkà kí n lọ́mọ nínú ilé ọlá kò sí kókó bí mo bá wọ aṣọ kan gbogbo ohun tó bá mu ni mo rí lò mo wá ń ṣe gbajúmọ̀ lásán mi ò rọ́mọ gbẹ́jọ́ mi ò rọmọ pé jò ó wá sọ mí délérò lẹ́yìn rẹpẹtẹ. ah tó bá ṣe pé èélà tí mò ń ṣe lóṣooṣù ló bá kúkú dúró ni màá gbà fọ́ lọ́hùn-ún àmọ́ ah! ṣoṣù ni mo kúkú ṣe ìwé lẹ́dùá báwo lọ́rọ̀ mi ṣe rí báyìí gan. oríkà ẹ̀rí gbẹjọ́. a kú oríire òní. ẹ ṣeun. ó kí gbogbo ẹ̀yin olóyè àṣìpa ìyálòdì ìyáǹdí àgbà ẹ̀ṣẹ̀ ẹ̀kú dìde ẹ̀yin àgbàlú gbogbo yín la kí o ẹ̀yin ìlú bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ẹ̀yà bàbá ẹ̀jẹ̀ aṣọ̀mọ́ náà ló kọ. ẹ ọtún o ò ní sọ̀rọ̀ tán kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ah, inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ elédùà. Mm tó fún yín lọ́mọ tuntun yìí gbogbo olóyè àkọ̀tún ayọ̀wọ́ká ah, kábíyèsí inú mi dùn gan gan gidigidi gidigidi tí n bá ní kí n ròyìn bínú mi ṣe dùn tó ẹ̀yin olóyè ẹ̀ ní gbà kábíyèsí ah, elédùà elédùà ọba àjíkí ọba àjíkẹ́ mo mà dúpẹ́ lọ́wọ́ rẹ tó fún kábíyèsí wa lọ́mọ tuntun jòjòló ah, gbogbo wa àkọ̀tún ayọ̀wọ́ká ẹ̀ka elédùà kábíyèsí inú mi dùn kábíyèsí ah, àkọ̀tún ayẹwo ká ẹ ṣeun bàbá wa ó ti yẹ ẹja lọ. kábíyèsí o bá olóyè tọ́pọ̀. kádé pẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ ah, ah. ká ṣe ọpẹ́ lẹ́nu kánrin kéṣe. Hmm. kábíyèsí ọmọ tẹ ẹ bí ọlọ́run níbi ṣàbímọ. ẹ fọ́ pé wẹ́fọ́ òdìgí jóbi o olórí ìbejì lẹ́tù bí ní ìsìn ọkùnrin ní méjèèjì tó ẹjẹ́ àṣebámọ́ òní lè ti ṣe nígbà nì hmm. obìnrin ó mọ́lábí o ọ̀là sọ́wọ́ ọ̀là sọ́mọ orógbó ni o owó ní gbó ní sáyé o ògbò ọ̀tọ̀ o àádùn ni o ayé òródùn yọ̀ lárinrin o. Yeah ẹja ni o orílẹ̀ ẹja fi labú o ọ́ làṣọwọ́ làṣọmọ. ìrèké ni o ní pápá banjo ń jó abọ̀wọ̀ fún rèké ọmọ aráyé ọ bọ̀wọ̀ rẹ o. iyọ̀ ni o bí ọba sí lọ́bẹ̀ ọbẹ̀ náà ní dùn ayé èrè ó dùn yọ́ lánàá ni. oyin ni o. Hmm. ẹnìkan efo yín sẹ́nu kó rojú o ayé rẹ̀ ó dùn lárinrin o ọmọ roro lórúkọ tá a pe po epo nìrọ̀jú ọbẹ̀ o hmm. ayé ó dùn o. kábíyèsí ẹ ti pọ́kọ ọmọ náà. adégorí ọlá la sọ ọmọ wa o. adégorí ọlá kọ́lọ́ balùwò kọ́ da sí o ọlọ́run ní fi ṣàbímọ o yọ kárí gbogbo ìlú wa o irú èyí lámọ̀ ṣe lọ́dẹ wa o. olúwa mi ọmọ ìjọ yín pọ̀ ẹ̀jẹ̀ mímu adégorí ọlá ẹ̀jẹ̀ mímu ẹ̀jẹ̀ o gbogbo ẹ̀yin àgbà àti gbogbo yín náà la kí ẹ ṣe wú ìyá àdí àgbà ẹṣẹ àpò òdó tì. lóòótọ́ ló kọ o kábíyèsí ẹ kú oríire o elédùà ó wò ó. ẹ ṣeun ìyálóde. ẹ lọ́wọ́ elédùà owó àpọ̀. àṣé lóòótọ́ ni ẹ wò mí ẹ wò mí wò ṣé èmi náà mo wá di ẹni tí àbí ẹ wò mí ẹ wá gbà mí elédùà àmọ́ ṣeun. àbí èsì ọba àdé ẹ rí ẹ rí bẹ́ẹ̀ bá ní bí yóò ṣe rí ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọ̀tún o. olúwa mi elédùà ló lọ́pẹ́. ọ̀tún olúwa mi ọ̀tún ọjà gajigi. ẹ káwá aṣojú òtó gbé ká sẹ́yìn ẹ rí ọ̀tún dúró tì mí bọ̀ ó tiẹ̀ jẹ́ pé ìyá lóde ọmọ jòwú. ọmọ jòwú ọmọ jòwú. mo dúpẹ́ lọ́wọ́ yẹ́ rí ẹ wọ́n ní ẹ̀wọ́ ní ayò ẹ̀wọ́ ọmọ ẹ̀wọ́ lé ayò ẹ̀wọ́ ọmọ àìbálẹ̀ ayò láìkún ẹ wọlé gbogbo wa pátá a ṣoríire o àbímọlé mọ̀ ń tẹ́ dá hmm. ọmọ wẹrẹ nílé aládìí àárọ̀ ọmọ gbẹ́jọ́ o àárọ̀ ọmọ wo ọmọ rẹ ní ọgbẹ̀yìn wa o mo dúpẹ́ o lọ́wọ́ ìlú mòye mo dúpẹ́ gbogbo ẹ̀yin olóyè o mo dúpẹ́ o. tàwọn olóyè yàtọ̀ ibẹ̀ báyìí ó tójú yíwá ló ṣe kòrò àwa á <laughs> ẹ wọlé ayò ẹ wọwọ o ẹ wọlé ayò. gbà wo nu àpò owó ni wọ́n ń jù sí mi lójú oorun mo wá mú owó mo wá làjú ojú rẹ̀ mo rí tọ́ran júmọ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. ìyá mi sọ pé kí n wá gbowó ohun tí gbogbo wa ó jẹ. ebi náà ní pa mọ́nàmọ́ná kù ìyá rẹ̀ ó ní kẹ́ ẹ wá bi èmi léèrè ohun tẹ́ ẹ jẹ sírú àsìkò yìí ló yẹ kẹ́ ẹ wá mọ́ rìn gbèrègbèrè ẹsẹ̀ yín kẹ́ ẹ sọ pé ẹ̀yin ó bèrè ẹ wá ń dárun mọ́ lójú ah ọlọ́run ó dàrún mọ́ yín lójú àtẹ̀yìn àtàwọn ìyá yín ẹ kó sì kú omi ẹ kó sì lọ kẹ́kẹ́ ìka èrè gbowó lọ́wọ́ wọn ẹ̀rí wọn ẹ̀rí wọn wọn tó dàbí àwọn ọmọ tí ń lọ ń tọrọ oúnjẹ ní níbi ilé olóòkù àwọn ọmọ jàtìjàtì àti ìyàwó òwòrò ọlọ́run ó bá yín ṣe wọn ò ní rọrùn wọn ò tún ní rí àláhùn lápẹ́rẹ́ wò ní bá yín nù wọn láì la ọlọ́run aláìkọ́ ah, tó wá tó wá wá nísìnyí ó ti di pé àwọn tó wá ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ ah, ló má ṣe dùn baálé wa baálé wa èmi ló dé tá a ní káwọn ọmọ wa gbowó oúnjẹ wa tẹ̀ ń kanra mọ́ wọn. ẹ wo ìyá mi ti ní bẹ́ẹ̀ bá ti sọ ká má máa jinú. ẹ̀dùn náà ń bí jẹ́jẹ́ làwọn ọmọ ìjókòó lọ́rùn lẹ́ni ilé ayédùn kan mọ̀ ọ̀bọ̀ bá a sì wí ẹnì kan bí lógún lógún kan bí lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ mọ̀ bí sí ẹ mọ̀ rẹ̀ sí òun náà rèé o òun ló délẹ̀ yìí o. ẹ wo àwọn àgbà sọ wọ́n ní ẹni ṣe ewúrẹ́ mọ́lẹ̀ ní ìfúnlẹ̀gẹ̀jẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. sórí kò lè dùn mí fún wọ torí pé mo mọ̀ pé o ì tí ì tó lé ọkọ wọ̀ tá a fi fẹ́ ọ o lé owó ló sàwọn òbí rẹ̀ wọ́n fi fi ọ fún wa lọ́jọ́ náà lọ́hùn àmọ́ ká wá sọ wípé kúkúrú tiẹ̀ ọ̀gbọ́n kí wá ló tún wá ṣe ìwọ náà ìwọ tó tún wá dàgbà ìwọ náà tún wá kunú ṣé bẹ́ẹ̀ bá ní pé kí àwọn ọmọ wá béèrè owó ẹ̀yin èèmọ̀ àsìkò àti ìgbà tó tọ́ tó yẹ nígbà tèmi ń lálàá lọ́wọ́ wípé wọ́n fẹ́ fún mi ní owó látojú oorun tí mo fẹ́ gba àpò owó ńlá owó tí àwọn kan jẹ̀ràn bàbá ńlá bàbá bàbá mi wọ́n wá fẹ́ gbé àpò owó ńlá ọ̀hún bí wọ́n ti ní káwọn gbé fún báyìí òun ni mò ń lé mú wọ́n fi ń bá mi ṣe pa lójú oorun báyìí bí mo ṣe ní lé mú báyìí ọmọ játijàti òun rí ni mo. ọlọ́run ò ní ṣàwọn ọmọ tiwa lólórí burúkú. ọ̀dà náà o inú kẹ́ ẹ padà wọlé lọ kí n padà tún oorun sùn ah. tí n bá ti rówó ń gbà ká máa sọ̀rọ̀ tàbí kẹ kóra yín kú omi kẹ lọmọ bẹ́ẹ̀ ti máa ṣe àwọn ọmọ ẹsẹ mi nìkan mo bí wọn ni. Ah, baálé mi ṣé bẹ́ẹ̀ ni ní ayé dùn ká. bọ́ bá dirí bẹ́ẹ̀ bọ́ bá soríire náà èmi nìkan kan wọ́n dà fún kọjú sí ọ̀tàn ẹ̀rẹ̀ bọ́ wọn ẹ̀rẹ̀ bọ́ wọn. bí mo ti ń wò yín o kẹ ẹ pàṣẹ fún ìjà lọ tàbí kí n mọ àwọn ọmọ yín kí n bẹ̀rẹ̀ sí fi wọ́n nà yín ní kankan nísìn. Ah, ẹ̀yin ọmọ ẹ jẹ́ àlọ́ ó ní dá fún gbogbo yín papọ̀ yín lórí dàpẹ́ á ah, kí ni ń ṣe wọ́n gan pàápàá adúrú àwọn jàtìjàtì wo gan. bàbá bí yín rè èyí ẹ má jẹ tún lálàá bí ìbá ti lálàá ńlá ti bàjẹ́ nù bí ìbá ti ọ̀dà yóò mọ̀ ti sùn náà tí yàrá ń fi wá. Ah, àdúgbò àwọn èèyàn jàtì. orí jẹ́ ẹ̀rọ ọmọ pè ránṣẹ́ orí kábíyèsí o. ọ̀tún rèé ọ̀tún bá lóye kábíyèsí. ẹ mọ̀ kó gbójú ọjọ́ ṣe rí o. ẹ ṣeun. ìyá mi ìyá lóde ẹsẹ kú ayé òde àná àṣẹbẹ àṣẹbẹ àtúnlọ mi ẹ ọkùnrin yéèdè òsì. olúwa mi àìbúrò rẹ àwa máa ń dàdú àbí bò ní àṣìpa. mọ̀ ń pẹ́ jù àṣìpa ẹ sì dá lé bẹ́ẹ̀ ẹ má dà lé bẹ́ẹ̀ ẹ má béèrè mi ẹ má ó tọ́jọ́ bíi mẹ́ta ní ìsìn. akùnrin kí ló dé wọn lọ jẹrẹ. ẹ dákun ẹ̀yin ìlú o ìyálóde ẹ jẹ́ n sáré yọjú sí olórí àgbà. tèmi ṣe fẹ́ lé dànù nìyẹn kó máa di wa dọ́wọ́ di wa dọ́wọ́ ìlàrí wọn ah, ah. àwọn mojú wọn. Ah, ọkọ mi. òjèrè. ọmọ onífẹ̀ẹ́ ọ̀ọ́ni. òjèrè. àbúntẹ́ni hmm? ọmọ onífẹ̀ẹ́ àbùrẹ́. ẹ ṣeun adáde owó rẹ mi. ṣe é ṣàbínú pé mo ní kán bá ń pè yín wá. ẹ wá rí mi. <laughs> òpin ní ìṣọlá. ẹ mọ̀ bínú kábíyèsí o. <laughs> ẹ mọ̀ bínú wọn tó yín pé o. ṣé ọ̀sá le kò lé kábíyèsí hmm. ọ̀rọ̀ kan mo fẹ́ fi tó yín létí kábíyèsí hmm. lẹ́nu bíi jọ́ yìí nímọ̀ rẹ̀ mí ara mi ò le n lè jẹun dáadáa. ó sì ti lóògùn bà. kábíyèsí kì í mọ̀ ṣe bá ah. mo fi lọ àwọn tó jù ń lọ hmm. wọ́n wá jẹ́ ó mi pé mo fẹ́ra kù. èrò ń kẹ́. kábíyèsí. o ṣe kí ni. mo fẹ́ra kù ńgbà mo fi lọ̀ wọ́n wọ́n lójú mi ń funfun wọ́n lọ́wọ́ mi pàápàá funfun wọ́n lẹ́sẹ̀ mi náà ń funfun ah. èmi náà wá lákìyèsí pé láti bí òṣùpá méjì èélà mi ń mọ rí. oyè Rónkẹ́. kábíyèsí. oyè Rónkẹ́. kábíyèsí o. <laughs> ilé mi máa wí fún ọ ànílé mm. àánú ọlọ́run èṣù èṣù kábíyèsí elédùá kí mo fẹ́ sọ ní ìsìn Ah, ah, ọpẹ́ ni ah, ọpẹ́ ni. àyàfi wọn náà o ọba tó tó bí aró ọba rẹ̀ bí ìwọ nìkan náà ló lè ṣe bẹ́ẹ̀. kábíyèsí o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Yorùnkẹ́ ogún àforítì ogún àforírọ́. mo dúpẹ́. wàá wo láyọ̀ là á gbọ́ o pẹ̀rẹ̀ là á gbọ́ o. bọ̀. ẹ wá ẹ wá hmm? ẹ má sọ fẹ́ nìkan kan hmm. wọ́n jẹ́ ó yé mi pé kí n mọ́ ti pariwo rẹ̀ kódà àwọn orogún mi mọ̀ jẹ́ wọn gbọ́ ọ ẹ mọ̀ jẹ́ fẹ́ o tì yín débẹ̀ o bí mo ti fẹnu. oyè Rónkẹ́. bí mo ti fẹnu kábíyèsí n téèyàn bá bò ní mọ̀ ọ́ níyì. ní mọ̀ ọ́ níyì. oyún ní fira rẹ̀ hàn o èèyàn ìfoyún hàn. àmọ́dé oyè Rónkẹ́ olóyún. àṣìpà sórí àwọn ìlàrí wọn ò mójú àmọ́ lótìtọ́ àti lódodo àmọ́ tí olórí ní kí kábíyèsí wá fún bí wo ló wẹrẹ tá à ń ṣèpàdé ìlú lọ́wọ́. panagẹ́jì gidi pangbẹ́rẹ́ gidi. pangbẹ́rẹ́ gidi. Oh. Ah, ẹ wo olódùn àtún ti gbọ̀nà ara mi yọ sí mi. kábíyèsí ah, bò lórí. làbí ni o. ẹ fi kalẹ̀ sí o ẹ fi kalẹ̀ sí ẹ fi kalẹ̀ sí kábíyèsí. kábíyèsí kí ni a tún lè gbọ́ o olórí àgbà ti fẹ́ ra kú. àbájọ náà gidigidi gẹgẹdẹ gẹgẹ tàǹkà kábíyèsí. tótó elédùà olúwa mi àṣẹ lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà pé wọ́n ní ojú tó bá rí ibi tí ọba ti fọ́ yóò padà ríre ńkẹyìn káì bẹ́ẹ̀ ni ọ̀tọ̀pẹ̀ ọ̀jọ̀pẹ̀ yálòdì. kábíyèsí ẹ kú oríire. oríire ni o. àṣé yorùbá mọ̀ sọ̀rọ̀ wọ́n ní bí èèyàn bá dúró sínú òrùn títí tí bòjì a bá ń bẹ̀ ah! ojú rẹ̀ ò wá ní rí bí kábíyèsí ah, mo bá ń yọ̀ mo bá ń yọ̀ ẹ kú oríire ah, elédùn ó gbàgbé rẹ̀ sí ọ lọ ẹ wà ní bàbí kú o bọ́ bá ti ń bí wọn báyìí wọn ò mọ̀ dúró ni àbíyèsí ni gbogbo wọn ó bí á kábíyèsí inú mi dùn ó ẹ wàá gbọ́ bí wọ́n ṣe ń kọrin lákè ni ijó kí n bàjó kó yẹ mọ là kí n bàdá kó yẹ bàjẹ́ ijó wọ túbọ̀ yá yẹ mọ là kí n bàdá kó yẹ mọ bàjẹ́ ijó wọ sì bóyá yẹ mọ. kábíyèsí mo bá yín yọ̀. àyípa ọ̀tọ̀pọ̀ ọjọ́pẹ́ olúwa mi bí n bá ti ń kú láàfin wọn hmm. ò fẹsẹ̀ kan délé ọtí. ẹ dákun ẹ bá ń wádìí ẹ wò ń pẹ́ jù ẹ bá ti wá dùn ẹ bá ń wí fún yín pé ẹlẹ́kú tún pẹ́ wẹ́ o. bẹ́ẹ̀ ni kábíyèsí <laughs> ibi tó lọ ló jìn bí ọba jíhun náà wà bí kò sí tó dùn tó ń tà ń ṣe yìí àmọ̀ ah, dúpẹ́ o gbogbo orun mọlẹ ẹ mọ ṣeun ẹyin ládéládé ẹ mọ ṣe o kábíyèsí ẹ dàgbà mọmọ tó o. ẹyin gan nìyá àbúrò ẹ sọ Ọlọ́run ṣeun. ìlàrí ọ̀hún dáa. èmi láàjù ṣé mo ṣe èmi láàjù ṣé mo ṣe ẹni ṣẹ́gun sí o láàjọ bẹ̀rẹ̀ èmi láàjù ṣé mo ṣe ní ṣẹ́gun sí o láàjọ bẹ̀rẹ̀ èmi láàjù ṣé mo ṣe èmi láàjù ṣé mo ṣe ẹni ṣẹ́gun sí ọlọ́jọ́ bẹ̀rẹ̀ èmi láàjù ṣe mo ṣe à. Ah. àríkẹ́ bàbá orówó he ni. Ah. èyí tí mo rí ojú owó lọ mhm. kábíyèsí hmm. kábíyèsí hmm? ẹ wò mí dáadáa. mo ń wò ọ mo rí pọ oró dẹdẹ ọkà dúdú. ó ah. kábíyèsí bí èèyàn bá gẹṣin nínú mi bí mo ti wà yìí kò ní kọsẹ̀ rárá. ṣáà wò. kábíyèsí hmm? àríkẹ́ olóyún ọ̀bọ̀ oh, bá. <laughs> ilédùà ilédùà kí ló tún gbà lọ́wọ́ mi báyìí ìwọ náà ló lè máa ń bá ń ṣe o ti lóyún o ti lóyún àbádìí ẹ bá ti wá yẹyin ńkọ́ eh. yóò ṣàbálẹ̀ ìṣòyẹ o. kábíyèsí. Ah. ntọ́. <laughs> ẹlẹ́sẹ̀ mọ́ mo sáwá. ìfà lẹ wá bá òkè ṣe mí o. ìfẹ́ náà mo wọ́n dúpẹ́ lẹ́yìn. ó ti dá o a jẹ́ pé. Mm, ẹ ṣe mo dúpẹ́ ah. kí ni ọba máa wí hmm. kí ìran tèmi ọ wọlẹ̀ síbi ọ̀hún tí wọn bá lọ́mọ láyé ah. Ah, mo dúpẹ́ o elédùà mo dúpẹ́ o awódìrẹ mo dúpẹ́. àwọn tèmi ọdún yìí omi fọ fálè mi kábíyèsí ifá náà ló yẹ kẹ́ ẹ máa dúpẹ́ fún ifá náà lẹ sì ń dúpẹ́ fún ìwọ lùtọ̀ náà fa ààrẹ ògbì fọ̀ lásán ní ìwọ ẹni tó bá mọ̀nà náà dáa máa tọ̀ ọ́ ah, ah, mo dúpẹ́ o mo dúpẹ́ o Ọ̀rúnmìlà bára àgbọ̀n mi rìngún àtòrí ẹni tí èso hàn sí baba kúkúrú òkè kẹ̀tì mo dúpẹ́ o àtòjẹ tó bùtà mo hmm. dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ọpẹ́ òtó mo dúpẹ́ pẹ̀pẹ́ òkun. kábíyèsí aláṣẹ kejì ọ̀sà orí mi rèé o mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ń wò rọ́bà fínkọ́ba má bàa pa mí kábíyèsí mo wólẹ̀ mo pàgùn o kábíyèsí orí ìlú kábíyèsí àwọn bàbá mi mọ́nímọ́ní àwọn bàbá mi mọ̀ wọ́n hmm. wọ́n bọ̀ wọ́n lè rè tá a bá ṣe fẹ́ dìyẹ ògbé bó bá pẹ́ títí yóò somi toro sí lẹ́nu hmm. kábíyèsí ẹ ṣe tẹ́ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín tó ah. gbé yín padà láwòrè tẹ́ ẹ gbọ́ rírú ẹbọ tẹ́ ẹ rú tẹ́ ẹ gbọ́ ìtùkàsẹ̀ tutù tẹ́ ẹ tú hmm. ìbáwá ṣe pẹ́ ẹ pé fálèké tẹ́ ẹ pọ̀ pẹ̀lẹ̀ tẹ́ ẹ pè lólè ìbá bí ẹni tí ò ní mọ́ kábíyèsí ẹ dúpẹ́ lórí ẹlẹ́dàá yín lẹ́ẹ̀kan sí. dúpẹ́ ẹlẹ́dàá mi orí mi àpérò orí mi àtúntẹ́. abániwáyé mọ̀ sí ẹgbàgbé ọmọ tí dígbé gbá ajé kárí sórí tẹ́tẹ́ lẹ́nu ẹyẹ tẹ̀tẹ̀ lẹ́nu ẹ̀gà àtùbàbà ilé ọdún lẹ̀ kò wá rí ọmọ ajé fojoojúmọ́ ṣe ń tọ́da dúpẹ́ o ọ̀run mi là dúpẹ́ elédùn àwọn dúpẹ́ lọ́ọ̀rẹ́ o. èmi náà hmm. dúpẹ́ tèmi. ẹ máa hmm. ah. ní àwọn àwòrán ilé bàbá mi ní òdìdí ẹni kémi ò fi ṣètùtù. Ah, ah. ẹ ẹ sì àgbọ̀ ẹ bẹ́ẹ̀ kọ́ la wí dáa lóhùn. bẹ́ẹ̀ ni kì í ṣe bá a ṣe wí nù. wọ́n sì wá gbọ́ ni èṣù ọ̀dàrà tí mo ń fẹ́ kí nǹkan ṣe ṣe tí ń fẹ́ kí nǹkan bàjẹ́ òun ni bó jẹ́ ní búburú ni àbí láìda rẹ̀ bẹ́ṣù ọ̀dàrà bá ti rí irú ẹbọ tó rẹ́ tutù rẹ̀ gbogbo ohun tó bá fẹ́ kó ṣe ní dídí dáadáa ìgbà náà ni ó ṣe ṣe èṣù láàgìrì oko ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kùn sunkún láròyè ń ṣẹ̀jẹ̀ èso ọ̀dàrà ni. ṣé ìbúrò rẹ̀ ọ̀tá wí bá wá ti àgbẹ̀bọ tiẹ̀ tán nǹkan máa dán fẹ́ ni òun. Hmm. kò jù bẹ́ẹ̀ lọ. Hmm. ó ti gbẹ bọ́ọ̀nù. àwọn àwòrán olúwa sọ pé èmi mi sì gbọ́ ni o ah. wọ́n ní ẹ̀fọ́ dídí ẹni rúbọ ni o. Ah, ah. <laughs> ẹ wàá mọ̀ pé rúru ẹbọ ní gbé ni. àìrú ẹbọ kì í gbé yàn. kì í gbé yàn táwa wílẹ̀ yín ṣe tìfa ló ṣẹ̀wọ̀n. tìfa náà ni ọmọ ṣe. tìfa ló ṣe àwọn èmi á hmm. tàjẹ èèyàn sílẹ̀ o àmọ́ tìfa ṣe. Hmm. orí mi rèé o. ó dára kábíyèsí. kábíyèsí alèlú hmm. àti lọ́rùn àkàlà. omi tó lójú ó dí bá fún olómi títí títí obìnrin àgbọ̀n mi aládé pẹ̀lẹ́dẹ̀ rúbọ gbèdè lára ó máa rọ̀ yín o. gbẹ̀dẹ̀ lára ó máa rọ̀ yín sówó. àṣẹ gbẹ̀dẹ̀ ló rọ̀ yín sọ́mu. àṣẹ ni ó máa rọ̀ wá o. gbẹ̀dẹ̀ lára ó máa rọ̀ yín o. gbẹ̀dẹ̀. awo yóò máa ju ọ ṣe. àṣẹ. ojú ò ní tì ọ́. àṣẹ. àgàrà ò ní dá ọ. àṣẹ. ò ní ṣàwọ́ ṣe. àṣẹ. ẹ wá wo. Ah ẹ̀kọ́ wa ní dákìlù tóbi tó ìkó má lò lórí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn àgbà sì bọ̀ ọ́ ní bí ó bá rú lójú àbílẹ̀ lérè ọmọ oyè mẹ́rin ní ń bẹ̀ ńlẹ̀. àwa fẹ́ kó bá wa bí fálẹ́rì léyìí tó jẹ́ pé tó bá gorí àpèrè ìlú ó tùbà yóò túṣẹ́. yóò túṣẹ́. eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn gan wàá fọ òǹbó ọmọ èèyàn òun la ṣe ránṣẹ́ sí ọ ṣé kí n máa lé orúkọ àwọn ọmọ yìí ẹni àkọ́kọ́ Adékúnlé hmm. ẹni ìkejì Adéalé. Mm ẹnì kẹta Adésínà ìkẹrin rèé o Abíọ́lá. àwọn mẹ́rẹ̀ẹ̀rin nu báwa bí Valeri. ọ̀dà mo kí gbogbo ẹ̀yin olóyè ìlú yìí ò ní bàjẹ́ Elédùmarè ọba wa tún ṣe o. Hmm. ifá olókun asọ̀rọ̀dayọ̀ barapẹ̀tù ló alápẹ̀tù ọ̀lẹ́ ló pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbangbagbọ́n ifá kokoko láoláwo tìmì ọmọ aláǹgbásà ọmọ onira ọmọ onira ọmọ ẹnìkàsà kan bí adó pẹ̀rìnmi nílé adó òrìṣà ní dìtà mọ̀pó ọlọ́jà ní mọ̀bọ ọ̀sùn bọ́lájọ́ kú ọmọ òkété tí mẹ́yìn ẹ̀rín fún ọmọ àgbàkà àgbàkàn tí wodò tí ró gíàgíà wodò ọmọ eréjò tí sáré gan gan lórí ewé onílé erékè ọmọ òwọ́wọ́léjì bọ́lájọ́ kú ọmọ alàgbàlùwọ̀ ẹ̀là òṣòdì ọmọ abúlẹ̀ sòrò ifá tó bá ń bẹ lókun kọ́ ọ̀bọ̀ iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kànlá lọ́sì àárín ọpọ́n àtàwọn má fi lò fọ́hùn bá a bá fọmọ lẹ́sẹ̀ á rìn wàsà wàsà wàsà pé òdì méjì òdì kì í jáde àwọn wọn nílé kẹtù díẹ̀ fún ìyá tí ń ṣiṣẹ́ àrọsìn tí wọ́n ń pè ládìí tó bá lú ayé ò gbọ́dọ̀ jẹ́ ẹ wò ìfá ò mú wọn. ẹ wá wo kejì. ọmọ oyè kejì ó kọ rẹ ti jẹ. adéalé tó bẹ̀rẹ̀ yìí adéwálé ọjọba ìlú yìí ìlú tùbà ìlú tùsẹ eku kébé eku ẹyẹ kébé ẹyẹ ọmọ èèyàn fọhùn bí ọmọ èèyàn eré. ẹ wo ẹ̀yin ìlú ìfá ò mú o. Ah! Ah! n bọ láwọn àbá yàrá já. ẹ eh, eh, bó ṣe kú. Eh, ẹ bá wa bèrè. báwọn mẹ́rin adésínà adésínà. ẹ kọ́ lé ní. adésínà adésínà lọ́jọba ìlú yìí ni ìlú túbà ìlú tùsẹ̀ ire. ilé wí. ọ̀yẹ̀kú méjì ni ọ̀yẹ̀ lọ́lá lókè wọ́n ṣe bójú lọ́mọ́ adíyá fún ìjì ọ̀yẹ̀ ẹ wo ìfọ́ òun o. ìkẹrin diola yóò mú yóò mú yóò mú adiola ìkẹrin. ó yẹ kí fọ́ lè má diola mm. orúkọ rẹ̀ ó dùn ah. gbọ́ létí adéọlá jọba ìlú yìí ìlú tùbà ìlú tùsẹ́ ire. Ah! ẹ̀yin olóyè bá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀ ìfà òun. ìfà ah, ah! òun tún máa dé ọlá ẹ̀mí ò gbà. ẹ wo ìgbín tẹnumọ́ gígùn ifá yìí ń sọ̀rọ̀ kan o. kí lẹ wí. ifá ní orí adé kan bẹ́ńta eh? bẹ́ẹ̀ sì ni orí adé mi kò gbọ́dọ̀ sùn ta ẹ ronú sí o ó sì dá mi lójú pé bí bá ti ń sọ yìí ẹ̀yin ojúlẹ̀ ni òun wà.